فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba ìkẹ́ àti ìjẹ́ ọlọ́run apẹ̀rọ rẹ̀ fún ọlẹ́nu ọ̀rọ̀ sílẹ̀ gbogbo àwọn ará ilé ànábì àwọn kọ̀sábà rẹ̀ gbogbo ẹni tí ọba ń tọrọ ìlànà ànábì tó ti di ọjọ́ ìgbà ìkẹyàmà adọ́rọ́ tó fi ìkẹ́ sí apọ̀rọ̀ yìí náà tó fi kárí gbogbo wọn. Gbọ̀wá tí aláǹfààní láti gbọ́ra níbi ìjòkó tí àwọn muslim community ní káka ìgbèkú ọ̀rẹ́ káka ìgbèkú tí wọ́n ń ṣe àgbékalẹ̀ rẹ̀ láti fi là wá ní ojú nípa rẹ̀ tí wá gbogbo ayé àti ọlọ́pọ̀ ìṣàlẹ̀ kọ̀ọ̀kan wá ní ẹ̀sán olóore ìbákan náà mo kí àwọn elétò ìdìbò yìí níbi tí àdá ṣàlẹ́sà mo kí àwọn akẹ́kọ̀ọ́ tí a wà lọ muslim community náà ìgbà àwọn tó jẹ́ àwọn alábòójútó àwọn tí wọ́n ń ṣe alágbàṣúkú ètò yìí tó fi nǹkan tí ó wáyé ọlọ́pàá aṣáyẹ́lẹ́gbẹ̀rin àti àwọn umahat oníkí àwọn obìnrin tí wọn náà ń wà ní orí ìdè gbogbo ayé àti aláìyẹ nìkan kalẹ̀ pẹ̀lú gbogbo wọn sàlámù alaykum wa rahmatullahi wa barakatuh. nǹkan tó ń jẹ́ etí abẹ́tọ̀ lórí ó kálukú ọlẹ́ni àti màá al-Islam wal-aada. Islam àti àṣà ẹ̀sìn àti àṣà lórí ni ọ̀rọ̀ yóò fẹ́ jẹ́ bí ọ̀rọ̀ mẹ́rin wọ́n ṣàlàyé kí ló ń jẹ́ Islam gangan bákan náà àwọn nǹkan wo ni òun àti sábàbí tí èèyàn fi máa jáde kó nínú Islam náà tọba kan náà máa ń sọ fún mi nǹkan tí ń jẹ́ àṣà òun ni ọ̀rọ̀ báwo ni Islam ṣe rí àṣà sí tó níbi eléyìí máa ti máa ti àwọn àṣà wa kọ̀ọ̀kan máa fi ojú ẹsẹ̀ wò àkọ́kọ́ tábà kí ó jẹ́ islam wa dinu ìsìláàmù ni ẹ̀sìn ọlọ́wọ́ ọba tó ṣe pé arúfẹ́lẹ̀ bí i nàbíyà ohun mọ̀sánmọ́dá ni sallallahu alaihi wa sallam tọ́wọ́ tí wọ́n rán lẹ́nu sallallahu alaihi wa sallam sí àwọn ọmọ ènìyàn ìsìláàmù kí ni òun ti wọ́n ti ẹ̀ṣẹ̀ ẹ̀yàn kalẹ̀ yẹn ni pé kí ni ó sọ̀rẹ́ńdà hmm. kí ni ó sọ pé ṣe ìfẹ́ lóyàn hmm. lè dá fún ọlọ́run ọba hmm. kí ni ó ju ara rẹ̀ kalẹ̀ fún ọlọ́run lè tàn kí pẹ̀lú ìṣe ní ẹyọ kan wọ̀n ẹ̀rù kẹyà lóyún ọdún tọ̀wá tí ó fi mọ̀ tẹ̀lé àṣẹ rẹ̀ pẹ̀lú ìtẹríba wẹ̀lbàwá ẹtùmìnà ṣírí kí tí ó fi dáwọ́ kó lè ní ìtọ́ta ń pè ní ìṣẹ́gun pẹ̀lú ọlọ́run ọba. ẹgbẹ́ wa ń ṣe Islam ẹnìyẹn yẹn tí ó rí ẹ̀sẹ̀sẹ̀ torí kò ní ọlọ́run yẹn ṣe wà láyé ìyóṣẹ́sìn ọlọ́run bí ọ̀rọ̀ aṣe tọ́lọ́run ìyó ń ṣe ẹ̀sìn ìrèsì àwọn tí ọkẹ́ wà láyé kí o ní èèyàn lẹ́sìn kí o ní free thinker ní òtún tí ń jẹ́ báyẹn free thinker yẹn gan-an ìròrí kan náà ni ẹ̀sìn kan náà ni wọ́n ẹ̀sìn ìṣòro kò láyé ọmọ ènìyàn ní òun ọ̀lẹ́sìn ìṣòro òun lẹ́sìn ìṣòro ìyẹn tó lọ jẹ́ kan inú kí ọjọ́ ọ̀pá ọlọ́run àti kí o sì jẹ́ ọ̀rẹ́ ọlọ́run ọba. Ẹ̀sán pé ní Islam bí o ti lè gbà pé lágbájá ó ń ṣe Islam kì í ṣe pẹ̀lú kéèyàn ó máa jẹ́ orúkọ mùsùlùmí. Bákan náà kì í ṣe pé bàbá mi márùn àyùbá mi kẹrin mùsùlùmí ni gbogbo wa èèyàn kọ́ حقيقة الإسلام أن تعبد الله وحده ìdílé islam lè kí ọmọ sí ọlọ́run ọba lè kan ṣòro kí ọmọ ń ṣe ẹbọ pẹ̀lú ọba tó dáyà kí ọmọ ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run tí ó ń gbòòrò yẹn tì níbi àwọn iṣẹ́ tọ́lọ̀ ní wọn ń ṣe tábàlẹ́yàn ń jẹ́ mùsùlùmí ìtàfimọ̀ pé mùsùlùmí lẹ́nu yìí àdúgbò ní ènìyàn náà tí ó lè máa ẹ̀gbámi ara rẹ̀ sí mùsùlùmí ni mí òun náà ni kí mùsùlùmí ríra rẹ̀ ní ẹni tí ó gbọ́ níbi ẹ̀kọ́ yorùbá bí yẹn ti lá àwọn iṣẹ́ tọ́lọ̀ ní wọn ń ṣe kẹ́ni yẹn kó má gbà pé ẹlòmíì lè ṣe wọ̀lá fi olùfìyẹ́ ti hí níbi ìṣẹ̀sìn kí ọmọ ṣẹlẹ̀ pẹ̀lú ọlọ́run. àwọn mùsùlùmí sábà ní sára wa èyí tó ń kálukú àti ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n ti mú nípa ọ̀rọ̀ ẹ̀gbọ́n òfin ṣe kékeré yóò máa ṣẹbọ yóò sì máa ṣèyànà wípé mùsùlùmí lòun. kódà yóò máa ṣẹbọ níbi àwọn iṣẹ́ tọ́lọ́run máa ń ṣe. kódà ẹbọ tí kò rú àwọn kèbèrè àwọn kèbèrè tí ò ní wọn lójú àwọn kèbèrè táìmù àlẹ́bùsọ̀ wà ọ̀rẹ́ tó lọ́wọ́ lórí sọ̀rọ̀ ẹbọ tí ò rú wọn lójú mùsùlùmí láyé òde òní tí sì máa ṣe àwọn ẹbọ yẹn yóò sì máa tó sọ pé mùsùlùmí ni òun jẹ́ ẹ̀sìn Islam ó yẹ kó yé wa ọlọ́run bá jẹ́ pé wọ́n ń lọ Quran wípé ẹni tí kò bá ti ṣe Islam yìí tẹ̀lé ọmọ pé tọ́lá lè yẹ̀ owó ẹni tí òsì islam ló ṣòfò ọlọ́run bá ní a'udhu billahi minash shaytanir rajim wa man yabtaghi ghayra al-islam dinan falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin ọ̀rọ̀ ní gbogbo ẹni tí ọlọ́run ò lè gbà lọ́wọ́ ọlọ́run nígbà kódà ló ẹni yẹn tí wọ́n ti ní ọ̀kẹ́ àmọ́ ẹni ń ṣòfò ìpèníjà ńláńlá òun náà ni àyà yìí jẹ́ fún mùsùlùmí tí ń ṣẹ̀sìn wọ́n máa ń wúra rẹ̀ wípé ìjẹ́ òun ti ti ṣe ẹ̀sìn yìí báyìí bákan náà ṣé ẹ̀sìn yìí ṣe ń bí ọlọ́run ní kí n ṣe náà ní ìlú ṣe bákan náà ṣé ẹ̀sìn yìí ṣì ń ṣe nǹkan sí ó lè bàá jẹ́ bí a bá ti ń gbìyànjú àti rí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn ṣe òṣèlú yọpa olúwọba rẹ̀ ní ìrọ̀rùn pẹ̀lú ìdùnnú. mo ń sọ pé àwọn kèfèrí àwọn tí wọn àwọn kankan bẹ sí ọlọ́run bá jẹ́ kó yí alẹ́ nìkan mọ́ àwọn ẹ̀rọ kan náà wípé eléyìí gan-an ń yé wọn. nínú àwọn ìgbàgbọ́ wọn ní ìṣòro lẹ̀ rárá. àwọn tí ń yanu lẹ́nu lónìí òun náà ní ọmọ rí mùsùlùmí ń wọn ó ń bá wọn o àmọ́ ó ní ìṣòro nípa ìgbàgbọ́. ẹ̀yẹ ká wọ àyà lọ sí lọ́sùn lọ àyà bá قل من يرزقكم من السماء والأرض أمن يملك السمع والأبصار ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الأمر فسيقولن الله فقل أفلا تتقون رمي والذي سفر bí wọ́n yẹni pé bí àwọn ṣèṣì rí ẹni kó kálukú wa náà kí á dira wa kí á di àwọn mọ̀lẹ́bí wa tí ń jẹ́ mùsùlùmí tàbí àwọn alákàtí wa tí ń jẹ́ mùsùlùmí ike máa ń yára dúkọ̀ kún mi lẹ́sàlẹ̀ ìwọ́n àrùbọ̀ kálẹ̀ tó ń ṣe ìjẹ ìmú fún yín ọlọ́ni wà lẹ́bí tí wọ́n jẹ́ ìjẹ láti sánmà ẹni tó tó ń rọ òjò tó mú irúgbìn jáde láti inú lẹ́lẹ̀ bí wọ́n ìbéèrè àkọ́kọ́ nìyẹn. àmọ́ ìyẹ́wùlé kò sámù àìwọ̀ ẹ̀mí tán tàlẹ́ tó ń darí ìgbọ́rọ̀ àti ìrìnà wọn àgbẹ̀mí bí wọ́n ó ti di ìbéèrè kejì. ومن يخرج الحي من الميت ألم تمن يا ألا يجد له ويخرج الميت من الحي تمن يا وكجد له عليه وبدون مريم ومن يدبر الأمر ألم تنشد أو أن تنشد الأيه àlámọ̀ rí omi ènìyàn tánú ń dání rẹ̀ ọlọ́run ní pàtàkì fún olúwù náà wọ̀ ó rí kí àwọn kèbèrè tí wọ́n ta ọlọ́run ní fún ọlọ́run ní ọlọ́run ní ń ṣe gbogbo àwọn nǹkan yìí àmọ́ fàkún àfàlà tẹ̀sítàkù sọ mọ́ ọ̀hún lọ́sẹ̀ náà ó bí àwọn kèfèrí ọlọ́run jẹ́ kó yẹ pé kí ní ẹ̀yìn wọn wọ́n mà òru wọn lójú ẹni ká padà sí àwùjọ wa yìí ká fi ọ̀rọ̀ yẹn ká fi wé àwùjọ wa yìí ká bíra wa ẹ bá kó mùsùlùmí ẹwà jọ ẹ kí ní ìbéèrè yìí. لكل من يرزقكم من السماء والأرض ẹni pípa lẹ́nu tó ń ṣe ìjẹ̀mú fún ọ arzikì kárí ń ṣe kí o gbé ọjà kalẹ̀ kótà kárí ń ṣe kótà kárí ń ṣe kí o ṣòwò kí o kàwé kó iṣẹ́ gidi kó mọ̀ rí kárí ń ṣe ẹbí mùsùlùmí lónìí sọ ẹni pé ẹ máa gbọ́ àwọn èsì oríṣiríṣi ìran mùsùlùmí èsì oríṣiríṣi lẹ́mọ̀ gbọ́lẹ́nu mùsùlùmí mùsùlùmí lè ní ayé ó lè ní orúkọ yá òun ó lè ní àwọn kan ní oníkọ́rọ̀ òun ti dán ní oníkálùbí tí òun kó pọ̀ ọlọ́run ní tó ní tí ó ń rú ọ lójú ìwọ mùsùlùmí aláìkòrò àwọn ìgbèrè lójú. Ojú ilé ti lọ mà ike àṣẹ ìsìláàmù wa gangan ìlú ti èyí wọn láàyè. Ẹkún bí wọ́n pé àmà yẹ́mùlẹ́kọ̀ sáàmù àìwọ̀ ìgbà ọ̀nà ẹ̀tọ́. Ní ìsìn pé o kàn bí ọmọ ọmọ yẹn ti bọ́ lójú. Àdékùnrin gbọ́rọ̀. Àbí ọmọ yẹn ti dàgbà dé ipò kan, ọ̀bá rí nàmá àbí ẹ̀nà ló ti ẹ̀sùn owó ṣe tó yìí kọ̀hálì ọmọ ẹ̀pọ̀ tí ó mọ̀ jáde lẹ́nu rẹ̀ ẹ̀pọ̀ tí ó mọ̀ jáde lẹ́nu àwọn mọ̀lẹ́bí rẹ̀ èèyàn kan nínú ọmọlẹ̀ kan náà ni àbí ìpìlẹ̀ kò kàn gbọ́rọ̀ ọmọ náà ni àbí kò kàn lè sọ̀rọ̀ ọmọlẹ̀ kan náà ni ẹ̀pọ̀ tí ó jáde lẹ́nu àwọn rẹ̀ torí ti lẹ́nu ọgbọ́n ọlọ́run bá lè rí eléyìí ó yí àwọn kìtìrí o tí ìyẹn bá ṣẹlẹ̀ tí wọ́n yẹ ọlọ́run ẹ̀mí ìdí ọgbọ́ ọlọ́run ẹ̀mí kí ìyẹn ọgbọ́ ẹlẹ́fẹ́lẹ́ ọlọ́run ẹ̀mí kí ìyẹn orí na ẹ máa wo yorùbá tí màmá ẹ̀ náà máa rí àyè ẹ máa rí ọmọ yorùbá máa kiri káàkiri bóyá ọkọ lójú ni tí wàá máa ní ẹgbẹ́ táyé sọ ní dáa ẹ̀ ló ti ní bẹ́ẹ̀ ní tuntun ayé lé ayé òní kò di ọ̀tọ́ lọ́wọ́ yín o wàyẹ̀ wọn ni hmm, ìṣẹ́ bẹ́ẹ̀ ni àníwẹ̀lẹ́ o kò bí mùsùlùmí lè bá ṣe rí lónìí rẹ̀ ẹ̀wọ̀n tọ́lọ́ bá ní ó yí àwọn tètè rí tètè pẹ̀lú bá rẹ̀ tó fọ́ lójú báyìí hmm, ọlọ́run ti tọ́lọ́ ní wo lójú rẹ̀ máa lọ. ayọ̀ kúrò àlàkùn kàfọ́ra yìí tó ká tó takóde environment wa sáà ń jì ìlú islam gẹ́gẹ́ lára àwọn èèyàn ọmọ bákan náà ọmọ yókùnrin ló ṣẹ́yà mílẹ̀ lọ́yìn jíjí talẹ́nu tó lè sọ pé kí aláboyún kó lóyún lè sìn kọ́mọ ó sì kó bímọ kalẹ̀ kí yájú ìpínlẹ̀ kan náà tẹmọ gbọ́nù pé wọ́n ṣẹlẹ̀ ní irú àwùjọ wọn tẹmọ gbọ́nù tẹmọ gbọ́nù lẹ́nu àwọn èèyàn ọkọ̀ ayé ẹ̀ẹ́dẹ́kẹ́ni tó bí ọ́tọ́ lọ́wọ́ ayé ọkọ̀ ọ̀rọ̀ ikú wọ́n ní wà láì tẹ́ bá fi àwọn tètè ní nígbà yẹn ìtòlí ọ̀gá inú òkú ẹ̀rọ ni ayé àkọ́rọ̀ àlà ń kà ọlọ́run tó ní wà lẹ́yìn yóò kórè jù lẹ́yìn jíjá nínú ẹ̀hẹ́yì kálọ́dé ní kí ìyàwó lóyún nìsín ìgbà tí ó bá bí ọmọ ọmọ òkú tí ti wà tí a láyé ọlọ́run yẹn tó yá àwọn kékeré wọn ni wọn mẹ́rin ìjọ tó ń hàn tánú ń darí àlànà rí ọ̀rọ̀ pé mo fẹ́ kélé yìí kó dáa ọ̀rọ̀ yìí mi fẹ́ kó dáa ọ̀rọ̀ yìí mo ti fẹ́ lé yìí bàbá ìmùsùlùmí ó kéré lẹ́nu tó gbà pé ọlọ́run ọba ni. ṣé ní bí ń jẹ́ ìsìláàmù wa òun ìgbà tó bá dé wípé nǹkan ń jẹ́ òògùn bí àgbẹ̀gbẹ̀rẹ̀ ọmọ yìí wà náà ìyẹn ọ̀wá sí ìtò tọ́lẹ̀ pèèyàn ní mùsùlùmí o torí kí níyẹn làwọn kèfèrè jẹ gbọ́yé yìí ni ò sí iye mùsùlùmí yìí tó bá yí ọjọ́ ìyẹn gan kọ́ndẹ̀ ìdẹ̀ kọ́ ni ìjẹ́ mùsùlùmí parí sí òtún níbi kò tó ń tún síwájú sí àmọ́ ìtòkè ẹ̀kọ́ kọ́ fi pinlẹ̀ yẹn gẹ́gẹ́ ní òsì iye yìí kò lè fi mọ̀ pé àwùjọ àyè yìí àwùjọ tó ní ìdí lára rẹ̀ kí ni òye àwọn èèyàn ìsìláàmù rùbíyà tàwùkìdì ìtẹ́tọ́lọ́run máa ń ṣe ní òye àwọn èèyàn iná làwọn tí ń ta òǹkà òǹkà ìtajà ni wọ́n tún fi ń tà. kíkiri ẹ̀ wáyé gbogbo mùsùlùmí bàbá tó gbé òǹkà jáde ń sọ pé òǹkà ìtajà lélẹ́yìí òǹkà yíjọlá nẹ́bí lélẹ́yìí kò á ti rí mùsùlùmí kankan kọ́ra lọ́wọ́ rẹ̀ orí kí ni yóò yẹ mùsùlùmí bí àà òǹkà ní wàá yé máa ta máa yẹ ẹ̀rùsùkú fún nínú sànà ìwẹ́l àkómi tó tó bá ṣe pé lásìkò àwọn tòfin rí tọ́lọ̀ ń sọ ẹni bàbá olóka yẹn ò ní tà láéláé ọlọ́ọ̀ṣẹ́ ọṣẹ ìtajà ọṣẹ àwúrò kò ní tà láéláé àmọ́ lónìí tó ń tà ní wọn ń tà gbogbo ọ̀rọ̀ rẹ ti ń dàrú wọ́n ń tàbí wọn ọ̀tà gbogbo àwọn tó ń jòkó tán ní àwọn ọmọ gbé ìṣòro rẹ bọ̀ wá bá wọn káwọn ọmọ yanjú rẹ wọ́n rí àwọn èèyàn ìsinmi náà wọ́n rí kódà àwọn tó kú òfin wọ́n tó ń lọ́dọ̀ mùsùlùmí wọ́n tó ń lọ́dọ̀ ẹni tí ń ṣe mùsùlùmí gangan kódà mùsùlùmí ń lọ́dọ̀ àwọn bàbá aláwo látara tó ṣe ni nítorí jẹ́ ìpìlẹ̀ ìsìláàmù rẹ̀ gangan òye ìsìláàmù rẹ̀ òye eléyìí islam yẹ́ṣùmọ̀lù jẹ̀mí àlàyé ìsàníyà sábà ń sọ̀rọ̀ nípa islam gbogbo tí ń jẹ́ ìtẹ̀lé ayé ọ̀nà ènìyàn lẹ́nu islam kọ́bà kò sí tí islam kò sí tí islam ọ̀dá sí islam ó ní bùkátà lọ́dọ̀ wa bí ká wọnú rẹ̀ yán yán ànàlẹ́kọ́lù sí ìkùlé ìyáni káwọn ìsìláàmù yẹn yẹn ní nusratul baqara àyà 208 ọlọ́run bá sọ fún wa pé yá ẹ̀yin alladhina amanu olùwà ní ẹ̀yìn onígbàgbọ́ òdodo ìdùkọ̀lù fìtìlì káfà ẹ̀wọ̀nù ìsìláàmù yẹn yẹn torí tọrọ ní kẹfì wọnú ìsìláàmù ìdí ń jẹ́ islam nìyẹn kéèyàn ó ṣe lódìdí wàlá tattabi'u khutuwati shaytan ọlọ́run ní ẹ gbọ́dọ̀ tẹ̀lé ìlànà tí èsù là kalẹ̀ yẹn o gbogbo ìlànà tí ṣe ìtọ́nù là kalẹ̀ tẹ̀lé ash-shaytanul ins wal àwọn ìṣù àlìjàn ló ń bẹ́ẹ̀ àwọn èsì èèyàn ń bẹ gbogbo ìlànà tí èsì là kalẹ̀ ẹ gbọ́dọ̀ tẹ̀lé gbogbo ìlànà tó bá ti tako ìlànà ẹ̀sìn ànábì tó tako súnà ànábì sallallahu alaihi wasallam kọ́dà kí wọ́n máa pè é ní orúkọ Islam tí ẹ bá ti di ẹnìyẹn pé ṣé tẹ̀sí yìí ṣé ó lè dọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam tẹ̀lé ní ìkẹ̀ lọ́dọ̀ àwọn sàhábà tí wọ́n bá ti rí èsì pọ̀ àbí tẹ̀ ń fèsì ohun rí kẹ́ ẹgbẹ́ tí ń wo ńbọ̀lá àwọn sọ̀rọ̀ àbá mọ́lẹ̀ tẹ̀ bẹ́ẹ̀. àbí ìrìn orí àwọn kankan kìtìsáìtì wọn pé àwọn sọ̀rọ̀ àbò wò ṣe nǹkan yìí báyìí láéláé ìrọ̀lẹ́ ń pa àmọ́ bíbẹ́ ti gbélé yìí wa ojúṣe mùsùlùmí tó bá ní ẹ̀sìn Islam ṣe òun náà ní kó jìnnà sínú kaba yẹn gbogbo ilé ẹ̀rọ àrùn ti ní ẹ̀sìn ni ọ̀ tí wọ́n sọ pé kí ní ìyà ní kìí tara ẹ̀sìn yìí ìfẹ́ tó kí wọ́n sàkíyèsí pé àá ah, ah. kódà níbi ìṣe súnà lẹ́yìn sọ̀lá àwọn ẹ̀sán náà ẹlẹ́gbẹ́ lè súnà lẹ́yìn lòun ń ṣe tẹ́ bá tẹ́sí lẹ́yìn pé kìí tàn lẹ́yìn o súnà ẹnìkan náà ní ṣe lẹ́yìn pé kìí tàn lẹ́yìn sọ̀lá àwọn ẹ̀sán náà òun ni pé wọ́n la ń kó wá ti ṣe ìkànnì alẹ́ ní sọ̀rọ̀ àwọn ẹ̀sán náà àwọn sàhábà níjọ́ kan الذي شرع باطل أن هذا صراط مستقيما فاتبعوه ولا تتبعوا السبل تفرق بكم عن سبيل الله الله بني ànábì ní pé ojú ọlọ́run ní sọ fún wọn pé ojú ọ̀nà tèmi lélẹ́yìí tí mo gbé wá bá yín ojú ọ̀nà yẹn ti ní mustaqiman ojú ọ̀nà tó ṣèkì ní ọ̀wọ́n ọ̀wọ́n ó ní ànábì sallallahu alaihi wasallam bí ló fi ń ka àyà yẹn fún ẹ̀ ó lànà yìí wá fún wọn la ìlà báyìí wọn la ìlà yẹn ó pè oníṣẹ́ni bí ìlà yìí ṣe kú lọ yìí tí ẹ bá ń tàn bí o ti tàn já sí àlùfẹ́ náà nìyẹn ìlànà yẹn náà ní ìlànà ti ní ànábì sallallahu alaihi wasallam wọ́n nígbà tó wá la ìlànà tán yẹn tán ìlànà ọ̀kan yẹn tó wọ́n ní jẹ́ pé tí mo fi trọ́ọ̀sì rẹ̀ yìí pọ̀ ó mì pé ìlànà ẹyọ kan yẹn àwọn ìṣẹ́ tí mo jogún trọ́ọ̀sì rẹ̀ pọ̀ gan Islam òun lẹ́yọ kan tó lálàá o àmọ́ àwọn tí mo jogún trọ́ọ̀sì rẹ̀ wọ́n pọ̀ gan anábì wọn ní jẹ́ ní gbogbo ọ̀nà tí ìlà tó là tó trọ́ọ̀sì ìlà ẹyọ kan yìí ń gbogbo ẹ tó bá tọ̀ ọ́ yóò jẹ́ àti lọ náà yóò lídì ẹ̀wọ̀n lẹ́nu àmẹ́lùwá ní iṣẹ́ tó wá rí ọkọ̀ kan yìí wà ẹ̀lẹ́ ara ti kúnlẹ̀ fọ́tín ṣèyítọ́nù yẹ̀dọ̀ ìrìnàṣà ilẹ̀ àwọn èsì kọ̀ọ̀kan kọ̀ọ̀kan sì ń bẹ lórí ìlà kọ̀ọ̀kan yẹn tó lọ pé àwọn èèyàn sí ike ẹmọ́dà ẹyọ̀kan yìí ti ń lọ yìí ẹmọ́dà lóhùn ó trọ́ọ̀tì ó sì mọ trọ́ọ̀tì rẹ̀ ó sì mọ kòtò ike ẹmọ́dà lóhùn ó ẹmọ́dà lóhùn ó alákejì ni wọ́n o wọn nìkan ní wọ́n yé wọ́n o tó àwọn àlẹ́sọ̀ náà sọ́nà ó ṣàlàyé pé àwọn èyí ni ẹni tó bá wá tẹ̀lé wọn man àjàbùhùn kọ̀ọ̀dọ̀kú òfin náà ẹni tó bá dá wọn lóhùn wọ́n lè jẹ nìyẹn náà wọ́n náà ni òun náà ni pé ojúṣe láńlá ni fún mùsùlùmí kó lọ lè mà ipe ẹ̀sìn Islam òun náà ni ẹ̀sìn ẹyọ kan tí mùsùlùmí lè ṣe tí ó sì rí ojú rẹ ọlọ́run ọba. bákan náà islam tá ń sọ yìí kò lè dúró lára yàn tí ẹbọ bá ti wà islam àtẹbọ wọn kì í jòkó àdìsí ń tàn kí ọmọ jẹ́ mùsùlùmí tó sì máa jẹ́ lẹ́bọ̀ kò ṣeé ṣe bí ń ṣe mùsùlùmí ń ṣẹbọ kò ṣeé ṣe ní àsìkò kan náà kẹ́ni àmùsùlùmí ni àwọn ọjà àwọn ọmọ ń tẹ́gbọ́n dé àbí ń tẹ́gbọ́n kún ìsìláàmù rẹ̀ kò ṣeé ṣe bóyá ẹbọ tá à ń sọ kìí ṣe ẹbọ kí ọ̀rọ̀ lè gbé nǹkan tó ríta nìkan kìí ṣe ẹbọ kí ọ̀rọ̀ lè máa forí balẹ̀ fún nǹkan kìí ṣe ẹbọ kí ọ̀rọ̀ lè sọ epo sí nǹkan ẹbọ tó ní í ṣe pẹ̀lú rògbòdìyà ọlọ́run àwọn iṣẹ́ tọ́lọ́run máa ń ṣe gẹ́gẹ́ bí ṣàlàyé lẹ́kan báyìí ni olóyìn ọlọ́run ọba àwọn ìjọsìn tọ́lọ́run tí mùsùlùmí kó máa mú ẹ̀sìn tí ẹ máa ń fún olúwa ọba kó máa lè fún nǹkan nítorí ọ̀pọ̀ sí ọlọ́run kí ni àwọn ẹ̀sìn tí mùsùlùmí ọgbọ́dọ̀ fún nǹkan míì àfọlọ́run òun náà ni àdúrà ṣíṣe olúwọba nìkan lèèyàn máa ń pè tí yẹn bá ní ìdí nǹkan tí ìṣòro bá báyàn olúwọba nìyẹn máa lọ lèyìn sátọ̀ tí wàhálà kan bá ṣẹlẹ̀ sí yàn ọ̀dọ̀ ọlọ́run lèyàn máa ń ṣẹ́ lílọ gbogbo àwọn nǹkan yìí èyí tó ń jẹ́ ìjọsìn ni ìbẹ̀rù olúwọba nìkan ló ní èyí tí ń bẹ̀rù ayé tí bẹ̀rù ayé mo sáfáyé kò kí ń bẹ̀rù ayé ẹni tó bá jẹ́ mùsùlùmí tó mùsùlùmí kì í bẹ̀rù àjẹ́ ike ń bo làjẹ́ òun tó wà bẹ̀rẹ̀ ń tó ògbọ́dọ̀ tó wà kankan dẹ́rù bà ọ́ tó ní kó tẹ̀sán rẹ tó mùsùlùmí ọgbọ́dọ̀ jòkó pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ pẹ̀lú ọlọ́run ọba rẹ láti máa sìn so arahada alakashiya alakawu gbogbo ẹ̀yán yẹn mùsùlùmí gbọ́dọ̀ fún ọlọ́run yìí ẹlòmíì yóò máa kó káàkiri ìlú yóò máa kó káàkiri àdúgbò ọba gbélé yóò sáko lẹ ọba tún gbébí yóò tó sáko ládùúgbò yìí ó ní àà ah, ah, kí ni ń ṣe ọ́ ó ní àà ah, àwọn ẹni àwọn ṣèyí náà ni níbo náà wà ìlú òun rí ẹyẹ tí ń fún mọ̀nà eléyìí wà lọ́bí tó bá wà. tó gbogbo àwọn nǹkan yìí mùsùlùmí máa lọ lè bá wọn ṣe kì bá wọn ní lọ́kàn wàláyé irọ́ gudugudu irọ́ ni sọ́kẹ̀fẹ́ ti ba ìdíjẹ́ ìsìlámù àwọn ọmọ èèyàn jẹ́ sọ́kẹ̀fẹ́ ti ba ìsìlámù ọmọ èèyàn jẹ́ ni tó ìsìlámù lè gbà kẹjọ dúró pẹ̀lú ẹ̀rọ ìsìlámù nígbà kẹjọ dúró pẹ̀lú àkókòrò ìlà ìṣèkèkèrè pẹ̀lú ọlọ́run ọba ẹ̀rí olúwọba ló sọ kíkẹ́ wọn àkọsí ó ṣe ìlẹ́yìíká wọ ilẹ̀ lẹ́rìí náà ní kọ́bìlìkà la yahbatanna amaluka wa la takunanna min al-khasirin ọlọ́wọ́ máa ń sọ fún ànábì sallallahu alaihi wasallam kíkẹ́ mo sọ fún ọ o bẹ́ẹ̀ náà ni àwọn tó ṣáwájú wọn náà àwọn ànábì ọlọ́wọ́ ọba mo sọ fún wọn ìlà in ashrak tó bẹ́ẹ̀ lè jẹ́ bọ́ pẹ̀lú ìní ọlọ́run la yahbatanna amaluka iṣẹ́ rẹ̀ ó ti bàjẹ́ iṣẹ́ rẹ̀ ó bàjẹ́ ìyẹn ni pé ìsìláàmù rẹ̀ ó bàjẹ́ ni kí wọ́n bẹ̀rẹ̀ ṣe bọ̀ pẹ̀lú ọlọ́run ìsìláàmù yẹn bàjẹ́ ni kí wọ́n bẹ̀rẹ̀ ṣe kúfùrù pẹ̀lú ọlọ́run ìsìláàmù yẹn bàjẹ́ àlùkúfùrù billah ìyẹn ni pé yìí ó ṣe tètè rí nǹkan tọ́lọ́ wọn bá ní pé yìí ó gbàgbọ́ kí yìí ọmọ gbàgbọ́ tó irú àwọn nǹkan yẹn ọlọ́wọ́n bá ní bí ànábì sallallahu alaihi wasallam ilé dán wò ìsìláàmù bàjẹ́ ẹ̀rí ìṣe tètè pẹ̀lú ọlọ́run òun náà máa ń ba ìsìláàmù yẹn jẹ́ ni olùwọ́ba sọ nínú suratul Kahf àyà one oh five ike ulaika alladhina kafaru bi ayati llahi wa liqa'ihi fahabitat a'maluhum wala nuqimu lahum yawma al-qiyamati wazna olùwà ní ṣe rí wọ́n ti ya aláìmoore tí àmì ọlọ́run wọn gba òfin ọlọ́run ọba gbọ́ wà lẹ́kọ́ ìlú wọn ọgbà páwọn pàdé ọlọ́run ọba níjọ́ kan bọ́lọ́run ó ṣe fèrè sí àwọn ọlọ́run ọba nírú àwọn ẹni yẹn wà hábẹ́ tọ́ sí àmàlùhù iṣẹ́ wọn ti bàjẹ́ yẹnyán wọlé àánú kí wọlé oúnjẹ ọmọ ìkẹyà mẹ́ta wọn jùlọ yẹn pé islam wọn ti bàjẹ́ wọn ò sì ní ní ẹ̀sẹ̀ kankan níjọba ìlẹ̀ ìkẹyà náà tí wọ́n gbà lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba tó ní ìmọ̀lẹ́bí ثم شاق وشاق الله والرسول من بعد ما تبين لهم الهدى لن يضر الله شيئا فسيحبط أعمالهم الله سبحانه وتعالى قل شريا وكفري إن الذين كفروا أو توجه كفري وصدوا عن سبيل الله ثم أن تقول أنا الله ọlọ́wọ́ bá ní irú àwọn ẹni yẹn wọ́n ṣá kún wọ́n àwọn rọ̀fúnlá tó ń yapa ọlọ́run tó ń yapa òjíṣẹ́ ọlọ́run ọlọ́wọ́ bá ní nígbà tí máa tẹ̀bẹ́ yẹnu lẹ́ ọmọlẹ̀ húdà wọ́n ti mà wọ́n lẹ́ni sọ fún wọn wọn ò gbọ́ wọ́n lẹ́ni ṣe wá sí fún wọn wọn gbà wọ́n mọ̀ wọ́n pé à nífẹ̀ẹ́ nǹkan yóò rọrùn ìfẹ́ ní ká gbàgbọ́ yìí kò dé gbàgbọ́ ẹ máa wo lọ́rọ̀ tí mo ń sọ lẹ́ẹ̀kan yìí nìyí tí mo sọ pé kò sí ní jáde ẹsẹ̀ ọ̀gbọ́dọ̀ bẹ̀rù rẹ̀ ọ̀gbọ́dọ̀ bẹ̀rù ayé kẹ ayé wò kí ní kàn ẹni bí wọn à à irú ọ̀rọ̀ wo ló ń sọ yìí torí tí ẹni tó bá fẹ́ di kèké rí ọ̀rọ̀ tí máa ń kọjá nílẹ̀ nù náà nù. nígbà tí máa ń tẹ́fẹ́ yẹn nílẹ̀ olùhùdà wọ́n rẹ̀ ní sàlàyé fún wọn. tó àmọ́ wọ́n takú náà ní pé irọ́ ọlọ́wọ́ bá ní irú àwọn ẹni wọ̀nyí wọ́n sọ yóò ṣe tó àmàlù iṣẹ́ wọn bàjẹ́ ni ìyẹ́ ìsìlámù wọn yóò bàjẹ́ tó ń bí ní mùsùlùmí ti gbọ́dọ̀ mà ike ìsìlám nǹkan tó lè bàjẹ́ ni òkè ṣe nǹkan tó yẹ ni pé mo lè máa ṣe ó bá ti wù mí ẹni tí ó ṣe ìsìlám tí a lẹ́yìn sọ̀rọ̀ àwọn ìṣẹ́lẹ̀ mú wá fún wa ẹni yẹn gbọ́dọ̀ ṣe ìsìlám rẹ̀ gẹ́gẹ́ bí a lẹ́yìn sọ̀rọ̀ àwọn ìṣẹ́lẹ̀ mú bó ṣe gbé kalẹ̀. kọ́mọ́ jẹ pé ìfẹ́ ẹnu ìyẹn mọ̀ fi kẹ́sùn. kọ́mọ́ jẹ pé bá a ṣe bá a iná ìyẹn mọ̀ fi kẹ́sùn. kí a bá ṣe bá a ṣe máa ń ṣe nílé wa nù. ẹ̀rọ a ṣe máa ń ṣe nílùú tiwa nù. ẹ̀rọ o ìyẹn ò fi kẹ́sùn o. kọ́dà báwọn bàbá ńlá bàbá ńlá bá máa ń ṣe ìyẹn ò fi ń ṣe ìsìlámù o. àfi tí nǹkan tá ń ṣe yẹn tó bá ṣe القرآن أبي سنة النبي الله عليه وسلم اللهم وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا نتبع ما ألفينا عليه آباءنا ولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون اللهم أنت máa ń sọ fún wa pé Islam tẹ̀ ń ṣe yìí ẹ mọ̀ fi tẹ̀lé ìlànà tí ọlọ́run ọba sọ̀kalẹ̀ fáànù náà ni ó ní a àwọn bàbá wa làwọn ó ṣe ti wọn o ṣẹ̀pá ìmọ̀ yìí nǹkan tó ṣe pé a bá tọ́lọ̀ àwọn bàbá wa lónìí tó ṣe pé ẹnìkọ̀ọ̀kan sì ń gbìyànjú láti yí padà pé á táwọn bàbá rẹ̀ ń ṣe léyìí eléyìí tako ìlànà lẹ́yìn tọ̀wọ́ ọ̀nà ìpínlẹ̀ irú ẹni yẹn òun lẹni tí wọ́n fẹ́ ṣẹ́ǹsì ya eléyìí tako ìlànà lẹ́yìn àti ká fi ti àwọn ìlànà lẹ́yìn náà ni a máa ṣe àwọn tó kẹ́ mọ́ ń sọ̀rọ̀ fún jù àwọn làwọn tí bàbá wọn bá jẹ́ àfà àbí tó bá wá láti ìlú tó jẹ́ ìlú àfà tó wà ní wọn la àtàwọn èyí ṣe báyìí lù wa àyè ṣe báyìí nínú ìdílé wa tó bẹ́ẹ̀ ni ibi ń jẹ́ ìsìláàmù kan yẹn. Tòní ṣókí nǹkan tá ní ìsìláàmù òun náà ni ẹ̀sìn ọlọ́dún rà nábì tó ṣe pé a ti gbọdọ̀ jìnnà sí nítorí bàá jẹ́ أكبر شيء لجدي يلوك النبي صلى الله عليه وسلم لا أرى لك إجي العادة كتنطي لأشع صعف الله سلا إيه العادة هنا عبارة أما يستقر في النفوس من الأمور المتكررة المعقولة عند السباء السليمة هنا نبقى تشكو ó ti wà nínú ọkàn mùsùlùmí ajọ́kan èèyàn nǹkan tó ti rinlẹ̀ nínú ọkàn ọmọ ènìyàn tí nǹkan yẹn yóò mọ wá rí ìdíje ara rẹ̀ ní gbogbo ìgbà ẹ̀sìn ní tuntun yẹn ó ti wá jòkó nínú ọkàn àwọn èèyàn alimakula indẹsida ó dàbò ti di nǹkan sí àdámọ́ ẹni ní sọ ọmọ èèyàn ti gbà wọlé pé tó dànù tó àwọn apá kan ṣàlàyé pé ní jẹ́ àlàáńdà mi tí wọ́n bí ìlú kọ̀ọ̀kan ṣe máa ní àṣà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà tún ni ọmọ ènìyàn kọ̀ọ̀kan náà máa ní àṣà ọmọ ènìyàn máa ní àṣà يعتاد الفرد من الناس في شؤونه الخاصة أو شفتك من يمن ذاك wọ́n lè fi ah ìjọba ìjẹ̀sì dàkà fún lágbájá bóyá ta ẹ̀ẹ́dẹ́ sì yìí ti náwó mi yìí bóyá bí yẹn ṣe máa ń sùn wọ́n lè ní ah òun rẹ̀ yìí ti máa ń sùn yìí ah kọ̀dà òkúta mi máa sùn òun lè máa hàn án ẹlòmíì oorun fáni tiẹ̀ tó wọ́n ní àṣà oorun rẹ̀ yìí ah oṣù orunkóorun yìí ti máa la àṣà náà nù bákan náà wọ́n á kẹ́lẹ̀ yìí ní ẹ̀sìn máa ń jẹun oúnjẹ ń jẹ máa ń di àṣà fún yàn ẹlòmíràn ni a ojú máa ń pẹ́ jẹun báyìí mo lọ́ra jẹun láti wákàtí kan tó ó ti mọ́ la kò lè tètè kó jẹun ó lẹ́gà one hour tó irú àṣà náà nìyẹn. bákan náà irú ẹ̀yà oúnjẹ tí yàrá ń jẹ oúnjẹ tó àṣà náà ti àwọn báyìí oúnjẹ báyìí náà máa ń jẹ tẹ̀pẹ́ ìlú kọ̀ọ̀kan ìlú kọ̀ọ̀kan mẹ́wàá kan ṣe kí wọ́n ní wọ́n lé jẹ àbẹ́yìn àkọ́kọ́ ní lágbájá àti ìjẹ́rù nǹkan báyìí tó àṣà tiẹ̀ nìyẹn kọ́dà àwọn mẹ̀lìbúùsì àwọn aṣọ tí yẹn máa ń wọ̀ tí lápájà ló aṣọ báyìí ni máa ń wọ̀ ẹni ní àṣà àti ẹnìyẹn kọ́dà àdíyèsí ìdí yẹn ti máa ń sọ̀rọ̀ gan ní pé wọ́n ó lágbájá ló ń sọ̀rọ̀ bíi lágbájá àṣà náà ni tó inú ẹni ń jẹun pè ní ẹni àádẹ fún fàrùbí ìjà ẹni pé àṣà oníkálukú nìyẹn ẹni pé individual culture náà lè yóò pé nǹkan kálukú ń ṣe láfàáṣì ẹ̀ tọ̀. sábà tó ní àṣà òun náà nìkan tó ṣe pé ó máa ń wáyé níbi àwọn kan tó ṣe pé kí máa ń mú àwọn èèyàn lára ìkan yẹn ó ti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ́kàn di pé àwọn yóò ní ó ti di báwa ti máa ń ṣe ní ọ̀dọ̀ wa ni. àmọ́ àṣà àyè sábà mọ ẹni tó ń da kalẹ̀ àyè sábà mọ̀ ọ́.

ẹ̀sìn tí máa ń wẹ́kọ̀mù àṣà ní pé Islam ń pe ah, kódà àwọn ìdájọ́ mi lẹ́nu Islam fi pé àṣà gan ni èèyàn gbọ́ yìí pé ah, àṣà ni wọ́n ti yanjú ọ̀rọ̀ yìí ẹnu ọwọ́ ọlọ́wọ́ wá sọ́nà Qur'an fún wa wípé kó bẹ̀rẹ̀ àẹ́fúwa wa'mur bil 'urf ọlọ́wọ́ bá ní wà nẹ́bí kó bẹ̀rẹ̀ àẹ́fúwa mọ̀ ṣàmójúkò fáwọn èèyàn àbẹ tó bá jẹ́ mùsùlùmí mo láwùjú kó fáwọn ẹ̀tọ́ bá ń ṣe ọ́ wá mòrò dẹ̀lẹ̀ fún máa pàṣẹ ìka òyìn máa ṣe dáadáa dáadáa yẹn wá ní ní ọ̀pọ̀lọpọ̀ gbà àṣà àwùjọ kọ̀ọ̀kan ló máa ń ṣàlàyé dáadáa nítorí jẹ́ dáadáa lọ́dọ̀ tí wá níbí ó lè jẹ́ nǹkan tí kò dá ní ìlú mi àbíká àwọn mọ́mọ́ ti dáadáa wọn ní pé dáadáa ni nílùú mi ìlú bòmí ń bẹ tó ṣe pé tí ẹ bá ń bọ̀ wá tó fi ẹ káàbọ̀ ẹ kú jòkó wọn lè ní àyàn dáadáa ní máa ń kíyàn ibòmí ó sì ní kò ní ìdìmọ̀ lọ rẹ ẹ wọ́n wọ́n lómi ọ̀fẹ́ jẹun ó ti mọ̀ pé mi ní jẹun ó sì ní ẹ wá jẹun kò sẹ́nu ìmọ̀ wá ní pé ah, kò ní jẹun ó jẹun kò ní lọ́kàn tẹ̀lé ń jẹ tẹ̀ ń sì ń jẹ lọ ẹni ní ọ̀là ah, ah, kò jẹ́ sí lọ yẹn. bó ti mọ̀ kó lè jẹ a máa ṣàánú pé pé ṣe ẹwà bá mẹ́rin o ó ti mọ̀ pé ènìyàn ò ní jẹ kó àtẹnìyàn yẹn bá ti jẹ pé ẹwà bá mẹ́rin o tó ti jẹ lọ́wọ́ ẹgbẹ́ mi à ah. ilé mọ àìní òní ara nìyí ó lè bá wọn pé àìní òkè ẹ̀mọ ara òkè ẹ̀mọ ara pọ̀ òkè ẹ̀mọ ẹni ó sì àbúkálẹ̀ kò tẹ̀ ẹ̀mí sì tì í tó àṣà kan náà nìyí o ẹni pé àṣà ó máa ń yàtọ̀ síra wọn dáadáa ó máa ń yàtọ̀ síra wọn ní ìlú kan sí ìlú míì àbí ní àdúgbò mi sí àdúgbò mi àbí nínú èdè mi sí èdè mi. tó bá kan náà wọ́n ń sọ ní títí wà á ṣòro òhun nàbí màárùn-ún bí màárùn-ún ọlọ́mí ẹ̀yìn ọkùnrin. Ebe bá àwọn obìnrin lò ní ọ̀nà tó dáa àlùmọ̀ẹ́rùfù níbẹ̀ yẹn kìí ṣe nǹkan tí wọ́n mọ̀ ṣàlàyé rẹ̀ pé ń ni pé ibi tí wọ́n ti ń jẹ́ dáadáa nínú àṣà ìlú yẹn náà ni kéèyàn ti fún bí a lọ lè rí àwọn àna yàn bàbá ìyàwó yàn ìyá ìyàwó yàn ìtúbẹ̀lú àtàgé yẹn tó irú nǹkan báyẹn ìyẹn gbọ́dọ̀ mọ́ ṣe àwọn kan ní ẹ̀rọ ìgbọ̀nà rí yóò wà nínú Qur'an gbọ́dọ̀ wà ní àdìsí tó kọ́ lọ kí ìyàwó rẹ àti bàbá ìyàwó rẹ ìyẹn wà ní kò yẹ pé ṣé nínú àtàlù yìí tí ó bá fún yàn lọ́mọ tí ọmọ ní mo wá lọ fún wá sí yín ni mo ní wá rí yín ni mo ní kí bàbá tẹ̀yẹ́wò náà rí tí kò sínú nǹkan táwọn èèyàn mọ̀ ní dáadáa tó bá ti ní abẹ́rẹ́ ni wọ́n ní dáadáa ni a jẹ́ pé ọgbọ́dọ̀ máa ṣe ní jẹ́bà yẹn. bẹ́ẹ̀ wá ni àwọn dáadáa ló ti tó kì í ti bóyá ẹ̀sìn ni ó sọ but àṣà yín ni ó sọ irú rẹ̀ ni ọlọ́run bá sọ pé wà á ṣòro ńlá ní màárí. ibo bí nǹkan tó ṣe pé màálù tí ó ṣe fúnyàwó yẹn dáadáa tó ṣe fúnyàwó rẹ̀ òun ni kọ́ lọ́wọ́ bá pọ́n mi kọ́ lọ́ máa ibo mi sì ní àwọn ò nídìí irú rẹ̀ tó láwọn tó ti fa omi wọnú ilé wọ́n ti fa omi wọnú fúláàtì wọn òun ò nídìí irú dáadáa yẹn nìyẹn tó náà ti ní pé àṣà àwùjọ kọ̀ọ̀kan yóò máa wà á ṣòro ohun ní máa ẹ̀rí àwọn ń sọ pé ọ̀rọ̀ àṣà ni ọlọ́wọ́ bá ti bá wa sọ̀rọ̀ nílẹ̀ bákan náà nínú alukur'an ọlọ́run bá ń sọ àwọn ìgbà tí ọmọ tó ń jẹ́ ọmọ ọkùnrin àbí àbúrò ọkùnrin àbí ẹ̀gbọ́n ọkùnrin tó bá fẹ́ wọlé sí ọ̀dọ̀ obìnrin pàtàkì jùlọ ọmọ tó fẹ́ wọlé sí ọ̀dọ̀ bàbá ọ̀dọ̀ màmá rẹ̀ ọlọ́run bá ní yá ayọ̀ lẹ́bí na ámàlù olúwa ni mo pẹ̀lú nígbà gbòdodo èyàn sàbínà kùmù lẹ́rìnà máa èyàn sàbínà kùmù aláàbìyí mẹ́lẹ́kẹ́ ẹ̀yìnmánu kùmù. àwọn tí ẹ máa ń tẹ́ ẹ jẹ́ àwọn ẹrú yín tẹ́ ní àbáwọn ọmọ ọ̀dọ́ yín tó bá fẹ́ wọlé sí ọ̀dọ̀ yín tó ṣe sùúrù tí wọ́n gbà yọ̀ǹda tó bá fẹ́ wọlé o èyí kan já wọlé ọlọ́wọ́ aka àwọn àsìkò mẹ́ta kan àsìkò yẹn àwọn afá sọ pé àṣà náà ni ọlọ́wọ́ bá fi bá wa lò níbi ááyà yẹn ọlọ́wọ́ bá ní wọ̀lẹ́bí yẹn lámúyẹ́ gbólógbó fún kódà àwọn ọmọ kéèké tó ti bàlágà àmọ́ wọ́n ti dá òhun obìnrin mà káwọn náà tí wọ́n ń gbá yọ̀ǹda ọlọ́run ní tàlàtà maratin ẹ̀mẹ́ta ní kán gbàyọ̀ǹda yẹn fọmọ gbàyọ̀ǹda ní kọ́pìlì tàlàtà lùfàjì síwájú kí wọn tó kírun àlùfàjà rí ẹni kírun àárọ̀ tí ọmọ bá fẹ́ wọ ọ̀dọ̀ ọmọ rẹ̀ lọ lọ́mọ ọkùnrin àbí ó fẹ́ obìnrin fẹ́ lọ́dọ̀ bàbá rẹ̀ kó gbàyọ̀ǹda kó kanlẹ̀kùn bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà kó wá sọ pé ṣé kí n wọlé àkọ́kọ́ nígbà tí wọ́n tó kí àsùbá ẹni pé bàbá ò sí ìjì nígbà yẹn àbíyá ò sí ìjì ẹlẹ́ẹ̀kejì wàṣíìnà tàdọ̀ ìrúnà tìyàbá tó ń nílò bọ̀dé rọ̀ ìgbà tẹ bá bọ́ aṣọ kalẹ̀ ní àsìkò ooru nígbà tí ọ̀yẹ̀yẹ̀ ọ̀rọ̀ bá ti mú ẹni pé bóyá bíi ọwọ́ aago méjìlá wásálẹ̀ tó wá jẹ́ àsìkò ooru táwọn òbí yẹn ti wà nínú ilé tí ẹ bá fẹ́ wọlé ìyẹn gbọ́dọ̀ gbàyọ̀ǹda ìyọ̀dọ̀ gbọ́dọ̀ kọ̀ já wọlé torí pé kí ni àsìkò yẹn àsìkò tó ń mú ni tí àwọn èèyàn fi bọ́ ara kalẹ̀ olùwà mi ń bá a di sọ̀lẹ́ tẹ̀lẹ̀ ìṣá àtìlẹ́yìn ìrun ìṣá kama gbàyọ̀ǹda ọlọ́ni sàlẹ́ àtà ẹ̀wọ̀rọ̀ àwọn àsìkò mẹ́ta ṣe pé oògùn èèyàn máa ń fi oògùn yàn kalẹ̀ lẹ́yìn sẹ́lẹ̀ ó ní àwòrán ti lẹ́kùn ليس عليكم ولا ولا عليهن جناح من بعضهن طوافون عليكم بعضكم على بعض ọmọ àti kòmẹ́rẹ́ ta yẹn ọmọ mi kò sí láì sí kí wọ́n gbàyànjá ó ti ẹ̀sùn bẹ́ẹ̀ fẹ́ gbàyànjá àmọ́ tí wọ́n ti àwọn àsìkò yẹn wọ́n lè wọlé ẹni àwọ̀ torí pé àwọn àsìkò mẹ́tẹ̀ẹ̀ta yìí nínú àṣà òun náà ni pé ọmọ ènìyàn sábà máa ń bọ́ ara kalẹ̀ lásìkò yẹn kọ́mọ́tì pé wàá wọlé tán yóò wá bá òbí rẹ̀ lẹ́ni tó bọ́ra kalẹ̀ tó wàá sáré padà síta. tó ara ẹ̀kọ́ tí àwọn àbá sọ pé àṣà lọ́wọ́ bá ti wu ọ̀rọ̀ yẹn. bákan náà Aisha radiyallahu anha ó ní arábìnrin kan wá bá nẹ́bí sallallahu alaihi wasallam mint nínú ẹ̀dùnkọ rẹ̀ wọ́n ní ya Rasulullah inú wo jíjẹ́ ọlọ́run ìnà Abu Sufyan rajulun shahid ọlọ́kọ̀ ní jíjẹ́ Abu Sufyan ọlọ́run ó ní kí n fún mi ní nǹkan tí ó tó ni la yu'tini ma yakfini owó tí ìjẹun kò ní fún mi tí tó ni ó sì ní àfi tí n bá mú nínú owó rẹ̀ ní ànábì wa sọ fún pé máa mú máa mú owó rẹ̀ yẹn àmọ́ tó bá mú kòrí máa yàtọ̀ sí kí wàwà lábẹ́ kí bíi màrún mú ní tí ó tu ọ àti ní tí ó tu ọmọ rẹ àmọ́ bíi màrún mú lọ́nà tó dáa ní o àfáwa ní èèyàn lè dá màrún fún mà títí ọ̀nà tó dáa àti pẹ̀lú àṣà bóyá lápòjú omi ìsìn tí ọkọ jẹ́ ahun ọmọ fún ìyàwó rẹ̀ ní five hundred lápòjú yìí wípé kí n tó kú láàárọ̀ ọ̀sán àtiwọ́ àtàwọn ọmọdé mẹ́fà ẹ̀ máa náà kò tó wá di ní alẹ́ ìmọ̀ wa nítorí wọn jẹ́ kejì nítorí ìpínlẹ̀ náà nìyẹn ìyá wa rí pé táwọn bá náwó gan at least àwọn máa ń ná tó one five bàbá yìí ti fi owó sílé màálù nítorí kó mọ̀ ní pé ọ̀nà tó dáa ni pé kó wá wò pé èrè lónìí mò ń mọ̀ nílẹ̀ kankan yàtọ̀ fún five hundred tí bàbá yìí bá fún mi ọ̀hán ipò mọ̀ ní one thousand naira fún un kó mọ̀ wá mú one thousand naira yẹn màálù fún mi. so ó mu ní ọ̀nà tí ó ní pé ó ṣe déédéé nǹkan tó wọ́n ní jù àmọ́ ó náà á wà lórí five thousand wọ́n mú five thousand wọ́n ní wọ́n kúrò ká lọ́ọ́ mú tó wọ́n ti fi màárùfù sí i tó àwọn afá ní màárùfù yẹn wípé àṣà náà ni yóò ti ìdáná rẹ̀ bákan náà àwọn afá ní pé àṣà wọn ìsìláàmù tó máa ń gbà ẹ̀yìn dàtà náà zọ́ọ̀ì nígbà tí ẹ̀rọ ń ṣe fàǹfà táwọn kan ń jà láàrin ara wọn wọ́n máa ń fi àṣà dájọ́ ìpè àwọn olóòtú tó ń tó ṣe fún yìí àkọ́dà gbogbo ló ti lè ṣe ní kaba yìí tuntun gbogbo ẹjọ́ bẹ́ẹ̀ bá yanjú láàrin ara yín yẹn ó jẹ́ pé àṣà ni wọ́n fi yanjú rẹ̀ tán ọ̀nà tí Islam fi gba àṣà wọlé lélẹ́yìí àmọ́ àwọn ọ̀nà tẹ́lẹ̀ tó ṣe pé àṣà wa ni pàtàkì jùlọ nílẹ̀ Yorùbá yìí ọwọ́ yẹn ká máa gbé yẹ̀wò ṣé ó ṣe yege Islam àbí kò ṣe yege Islam àwọn apá àti kọ́ ìdá kankanlẹ̀ nínú pé píríncípù kan lórí àṣà wọ́n ní àlàáda mọ̀hàkámà wípé àlàáda o ní tá a máa gbà wọlé ni a máa lò ó yóò máa wúlò àmọ́ ní condition condition rẹ̀ ni pé kò gbọ́dọ̀ tako nǹkan kan nínú ẹ̀sìn ọgbọ́dọ̀ tá kó nǹkan kan nínú súnà Nabi sallallahu alaihi wasallam. Ànábì sallallahu alaihi wasallam ó laysa minna man lam yarham saghirana wa la ya'rif haqqa kabirina. Ànábì ní ẹni tí bẹ́ẹ̀ débi yẹn ó dé kìí kalẹ̀. Àwọn ìṣesí tó ṣe pé àtàlà ń fi ń ṣe nínú ẹ̀sìn àbí ata yorùbá abẹ́ máa gbé yẹ̀wò sí islam ilé ká wo àtẹ̀gẹ́ yòrò kí ni ẹ̀sìn yorùbá rẹ́ni pé ẹlòmíì ń tí ń kó ìṣòro bá tí o fi ṣe islam gẹ́gẹ́ bó ti yẹ kó ṣe òun náà ní yóò mọ̀ pé á ah, yorùbá ní àṣà tiẹ̀ àṣà yorùbá ti dá kọ́lá kò fẹ́ sí ẹni tó ní àtàdáadáa tó tó Yorùbá ìmọ̀ gbọ́rọ̀ ẹ̀ lọ́dọ̀ àwọn Yorùbá máa ń fẹ́ bóńkà lójú ṣe máa ń fi náà nìyẹn alára ni máa ń gbé ara ga ṣé bá lọ́dọ̀ àwọn Haúsá náà ìpínlẹ̀ táwọn ní òmìnira nù bẹ́ẹ̀ lọ́dọ̀ Yíbo náà nǹkan tó wọn ní òmìnira nìyẹn àkọ́kọ́ nípa tíṣẹ̀tì ẹ̀sìn tí Yorùbá gbàgbọ́ òun náà ni ẹ̀sìn ẹbọ ẹ̀sìn òòṣà àṣìṣe ńláńlá ni kí ọmọ ní ẹ̀sìn àbáláyé èyí jẹ́ ẹ̀sìn àbáláyé ó lè yẹ gbọ́dọ̀ mọ́ fi fún un kí o ní ẹ̀sìn àbáláyé lọ́dọ̀ Yorùbá ẹ̀sìn àbáláyé lọ́dọ̀ Yorùbá tọ̀ irú ẹ̀sìn yẹn nìsín kí wọ́n á gbé kó tọ̀ ẹ ká wò ẹ̀sìn tó jẹ́ àṣà Yorùbá yìí ẹ fi wo ẹ̀sìn Ìsìláàmù yóò rí pé ẹ̀pọ̀ ni ẹ̀sìn yẹn ń jẹ́ ìmú orogún pẹ̀lú ọlọ́run ọba náà ni ẹ̀sìn yẹn ń jẹ́ mùsùlùmí bọ̀lù ìgbìmọ̀ sí i. mùsùlùmí tó bá ti gba Ìsìláàmù èyí kò bàtà sí ó tún ní òun ní ìgbàgbọ́ sí nǹkan kan nínú ẹ̀sìn Yorùbá mọ́ torí ara àṣà Yorùbá náà ni ẹ̀sìn tó onígbàgbọ́ wípé àwọn òòṣà tí àwọn gbọdọ̀ máa bọ oúnjẹ ni wọ́n ti ní Ògún ni wọ́n ti ní ni wọ́n ti ní oríṣiríṣi àwọn ẹbọ òòṣà tí wọ́n ní yẹn tí wọ́n ti ń bọ wọn ìyẹn tó Islam ọ̀pọ̀lọpọ̀ arú àtàrẹ̀ a ní bùkátà sí rárá a ní ìdí rárá láti lè tẹ̀sí ọlọ́run òun náà ni kò ní pa ẹbọ dúdú sí i kọ́lá wọn bá débi pé àwọn ẹlòmíì inú ẹ ti kú wọ́n ti ọ̀dọ̀ yìí ń di padà wọ́n ti ọ̀dọ̀ yìí ń di padà kìí ṣe ní bóyá bí èkó yà nígbè níkan o kódà pé tí wọ́n gbúrú àwọn Ìlọrin yẹn náà ṣe ń bẹ sẹ́ni ń bá wá dé kó ìbáyìí kódà wọn ní kàn bẹ́ẹ̀ ti di pé ilé bóyá bí ilé àwọn ológun ilé àwọn tó ti pé ní olóyìn yorùbá náà ni wọ́n nílò rẹ̀ bí wọ́n wá sí ìlú fún àbí ìbàdàn yìí ó lè wá láwọn kan sọ fún un wípé wọ́n ní kó padà kó lọ lè fọ òòṣà tí ń bẹ nílé àwọn. ìjọ kan lẹ́nu kan mọ nínú àwọn ojúlé ìlọrin náà ni ó ló kàn rí òkúta kan kó ti parẹ́ kalẹ̀ ó sì rí pé òun rí àpẹẹrẹ epo àbí ìgbẹ́sán bẹ́ẹ̀ tó ẹnìyẹn náà wá di àwọn ẹ̀fẹ́ à ah, kí ló ń òkúta kí ló ń fi epo sí yìí náà ni à ah, òkúta tó ti pẹ́ ti pẹ́ ti pẹ́ àwọn ilé olóyè tó wá jẹ́ bí àwọn ológun yẹn wọ́n ní àwọn òjà tó máa ń ṣe ìgbà tẹ́sí pọ̀ náà ní ìdúró ẹ̀ náà wọ́n ní ẹnìkan náà ní ọwá sí sáìdì èkó yìí wọ́n ní kó wá bọ́ ilé yẹn òkòtìgbà rẹ̀ lójú láti pé kí wọ́n lé ni wọ́n ti sílẹ̀ irú eléyìí ìtumọ̀ rẹ̀ náà ni pé àwọn èèyàn wọn ọ̀ka àjà yẹn tó ń jẹ́ àjà ẹbọ tí wọ́n pa á sí ìpé kò fi ń sara rẹ̀ mọ́ wọ́n rà níbi àdúrà ẹ̀sùn mọ́lẹ́ lára àwọn èèyàn pé àṣà àwọn níbi àdúrà àṣà Yorùbá níbi àdúrà àwọn èèyàn pa á sí táwọn èèyàn bá ń sọ̀rọ̀ wọ́n lè kóra àwọn jọ̀kọ́ ní àwọn ni ọmọ ìlú báyìí nílẹ̀ Yorùbá àwọn ọmọ ọ̀yọ́ àwọn ọmọ ọ̀bàdàn àwọn ọmọ kìnìún kan ẹ mọ̀ wá rí tó bá ń sọ̀rọ̀ wọ́n mọ̀ ní alálẹ̀ ìlú àwọn alálẹ̀ ìlú àwọn ó gbé àwọn pẹ̀lẹ́ yìí ń tọ́ papọ̀ ìpẹ̀lẹ́ níbi àdúrà sí ìyẹn gbọ́dọ̀ sí alálẹ̀ máa fi bẹ̀ lọ́rùn tí wọ́n rẹ̀ ní pé ìyẹn ń ṣe bọ̀ pẹ̀lú ọlọ́run wàmẹ́yìn yẹ́ ọlọ́ni ẹni tó bá ń pe ẹlòmíì kún èmi ọlọ́run òun fi alálẹ̀ lu yín ẹlòmíì orí orí mi ti ara àṣà yorùbá náà ni ó ní orí ọ̀hún níta kù ọ́ orí rẹ̀ ó kú ọ yọ àbí ká ní orí rẹ̀ ló kó yọ lórí eléyìí ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́run ọba ni àṣà burúkú tí ó mú ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́run ni orí òní nǹkan kan ṣe kí ní orí tó wá ṣe pé àà ah, ẹlẹ́dàá rẹ̀ kú ọyọ ní ìsinmi a lè pe ọlọ́run ọba náà rí yẹn àwọn tó wá ṣe pé orí kọ́lá tó wá ṣe pé ìfúnra ẹlẹ́dàá yẹn náà orí náà lẹ́ ń sọ ìyẹn ń sọmọ pẹ̀lú ọlọ́run yẹn tí mo sì yọ láti èsì lérí eléyìí alálẹ̀ ìlú wa orí ìyá mi ó kọmi yọ àbí orí mi ló kọmi yọ sọ ògbóni àbí orí mi ó sì kọmi lọ sọ àbí orí mi ló mú orí rẹ̀ ò ní mú ṣùgbọ́n àwọn nǹkan yẹn iṣẹ́ gbọ́dọ̀ sí ìsinmi ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́run ni. bákan náà ẹni ká tó wọ àṣà yorùbá níbi ìṣe ògùn àti ìṣe ìwòsàn àṣà yìí ó mẹ́rin sí ó tún kó bá ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí látara pé kí ni mùsùlùmí ṣe islam àbẹ́ ẹni rẹ̀ ọ̀gbọ́ ẹni rẹ̀ ọ̀yọ́ kù níbi ògùn ṣíṣe ògùn tí yorùbá máa ń ṣe mùsùlùmí ẹni rẹ̀ òkú ń bẹ̀ mùsùlùmí ẹ̀ máa rí yóò máa sín gbẹ́rẹ́ lọ́wọ́ lọ́rùn lágbárí ní ẹsẹ̀ gbogbo eléyìí àṣà yorùbá níbi ìwòsàn ṣé yọ̀ọ́ pàṣẹ ni mùsùlùmí gbọ́dọ̀ pa gbúrò àwọn nǹkan yẹn sí. tó a pé nǹkan kan bá ń ṣèyàn tó jẹ́ pé àìsàn tí ń ṣe ni yìí àìsàn tí yẹn lè fojú rí ni ìyẹn ni pé àwọn títí kó ilẹ̀ tó pé yẹn lè fojú rí báyìí bóyá ibà ni jẹ̀díjẹ̀dí mú orí fífọ́ ni tó kán wá ní a ah, tí Yorùbá bá mú ewé báyìí àti ewé báyìí tó bá ń lọ tó bá ní kọ́mọ sí mú àti tó bá tì í àmọ̀nyá títí tó burú níbi yìí o títí tó burú bẹ̀ tí ò bá ti ní má jẹ̀mú kankan ìlú àwọn àṣà yẹn òṣèlú tó takò ẹ̀sìn lébi yìí àṣà irú ìwòsàn yẹn àmọ́ tó bá yẹ lè jẹ́ kó bá ní má jẹ̀mú tó tó orí bó ti fi àgbo yìí o láéláé ìdílé ọgbọ́dọ̀ kan lẹ̀ mọ́ àbí tó ẹ̀kọ́ kò ní ọba mú ẹsùn òkúta méje sí òkúta mẹ́sàn-án tó akóbìnrin ní ọba mú ẹsùn òkúta méje sí àgbókágbò yẹn ìwòsàn tí wọ́n sàn yẹn ìpínlẹ̀ ọ̀gbọ́dọ̀ débi yẹn rẹ̀ àṣàyẹ́ ti takò ẹ̀sìn ọlọ́run tó sàkọ̀ ní Islam ìpínlẹ̀ ọ̀gbọ́dọ̀ jìnnà sí i. àjọ wa nítọ̀ kìnní yìí ọ wá ti fọ orí bí ń fọ ló bá ti wá ti fọ orí yẹn tán ọ wà lọ lè dà sí ojú ọ̀nà táwọn èèyàn rìn kọjá ní ọ̀nà wọn dà á sí ọ̀gbọ́dọ̀ dá sí kọ́tà o ojú ọ̀nà lọ́gbọ́dọ̀ dá sí oṣù ní ọ̀yíṣà tó kan lónìí lọ́gbọ́dọ̀ jìnnà sí i. gbogbo àwọn kan yìí náà ni mùsùlùmí gbọdọ̀ mójútó bákan náà àṣà yorùbá òun ni pé ọ̀tà ní ìsìn pé ọjà yóò yá náà ni wọn ni àwa ìtajà fún ọ ilé ẹ̀ ló dé pé wọ́n lè ní òka wọ́n lè ní ọṣẹ lọ ní fọwọ́ rẹ lọ jí dàárọ̀ lójú ṣọ́ọ̀bù rẹ fọwọ́ fọwọ́ kalẹ̀ eléyìí ìṣẹ̀bọ̀ pẹ̀lú ọlọ́run ọba nìyẹn àṣà tó tako ẹ̀sìn yìí òun sọ àdìtọ̀ èyí ni kí ni sọ ara ìṣòro táwọn èèyàn kó bára wọn òun náà ni ọ̀rọ̀ ayé ọ̀rọ̀ ayé ọ̀rọ̀ ayé wọn ni kí wọ́n lé ọ kò lé nǹkan ká yìí irú eléyìí àṣà yorùbá ìtakò ẹ̀sìn ní ẹ̀fọ́ oúnjẹ yẹn nígbọ̀dọ̀ jìnnà sí i bákan náà ẹ̀rù tó kó ní òun wá ìyọnu ayé wọn ni a náà ni tẹ́lẹ̀ gbogbo àwọn kẹ́tí ń kà látẹ̀kọ̀ yìí tó ń jẹ́ spiritual problem yìí spiritual problem yìí ìyìn olè tọ́ọ̀tẹ̀ láyé àti kí wọ́n padà sínú ìsìlámù ọ̀nà tí ẹni lè sọ ọ̀gbẹ̀ tó fi ní jẹlẹ bọ̀ mi. lẹ́sẹ̀kẹsẹ̀ wá padà sí ọ̀sán àwọn fèsìlà mẹ́rin ní ká sí àwọn spiritual problem yìí. tó ọ àwọn wa wà pé à ń tánà ní ká ṣe eléyìí ẹni ní ká ka nǹkan báyìí ẹni tó bá ń wá ìṣọ́ra ìdí ó ṣe rèé. tó ibẹ̀ nìyẹn ti lè fọ́ nínú wàhálà tó là ń pè ní àbùkà yóò máa tàbí ti mẹ́ta yóò rókẹ́yà tó ọlọ́run tó wá láyà àbí ọ̀ọ̀ta ní ọmọ wa bẹ ọlọ́run tí ọlọ́run sàánù mi gbèdé máa kà wọ́n máa tó wà lórí forí kanlẹ̀ wọ́n máa tó bá jírí tó ṣe náà fún mi. Sòkò ní ìdìkò ló ń sọ fún ẹ pẹ̀lú ìlànà tí yóò bá gbé kalẹ̀. Tí ẹ bá ti ní o sọ fún pọ́blẹ́mù àwọn spiritual problem tí ẹ bá ní o sọ fún rẹ̀ yẹn fẹ́ wò ó pẹ̀lú ìlànà tí yóò bá gbé kalẹ̀ ẹ̀kọ́ ni yóò sì pẹ̀lú ọlọ́wọ́n ọba. Ìṣòro àgbọ̀dọ̀ láti ìsinmi nǹkan mọ̀ nílẹ̀ lókè àṣà àwọn ogun kálukú náà lórí títí ṣòwò kan sí ẹ̀ kọ́lá àwọn lábáwá náà ní ti wọn àwọn ìbò náà ní ti wọn tó ìwòsàn ó yàtọ̀ sí àwọn àárẹ̀ tá a lè fojú rí ṣé gbogbo àárẹ̀ tí èèyàn bá ti lọ sọ́rọ̀ dókítà tí èèyàn lè lọ sí ọ́fíìsà pé mo fẹ́ gba káàdì mo fẹ́ rí dókítà lórí nǹkan báyẹn bí inú ìṣòro lè lọ sí ọ̀dọ̀ dọ́kítọ̀ lẹ́díkù dọ́kítọ̀ lẹ́sẹ̀ tí wọ́n gba káàdì tó lè fẹ́ dọ́kítọ̀ ẹ̀ tí dọ́kítọ̀ yóò adé lọ́wọ́ ju rẹ̀ kọ́ ní ẹ̀yìn kùn àwọn ayé wa ń lé mi kí lójú oorun ẹ̀yìn tí wà ní ẹgbẹ́ tó ju. àbí ọjà mi ọmọ ẹgbẹ́ aráda náà ni mo ní kí wọ́n rí ní ọ̀dọ́dọ́ sọ mi fún ẹgbẹ́ nínú lè wá ọ̀nà sí nínú àṣà Yorùbá ìyọ́bọ̀ sínú ẹ̀bọ ni ó padà sínú Islam ni Islam ni ó wàá wù yíò fún wa lọ́nà tó ti ní ṣe ẹ̀kọ́ pẹ̀lú ọlọ́run ọba tó bá kan náà ara ọ̀nà tí ó fi ń gbọdọ̀ kíyèsí òun náà ni ẹ̀ka hánà ti àṣà mùsùlùmí àṣà Yorùbá òun ni kí ó yìnbọn ṣẹlẹ̀ tó ní alọ̀lẹ̀ yẹ̀ wò àwọn tó fà á ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ lásán lọ́dọ̀ Yorùbá tó àti kí mùsùlùmí kó dá ẹ̀mí rẹ̀ padà kí ni ẹ̀kọ́ tó bá rí ọmọ ènìyàn tó tó fún ẹ̀rí rí ẹni tó kú fún ọlọ́run lọ́dọ̀ Yorùbá àti ayé lè rí ẹni pé áà ah, ah, ayé tó ẹ lè rí ikú ẹwọ tí àwọn haúsá tó lè di yorùbá lọ nípa ọ̀rọ̀ ìgbàgbọ́ nípa ọ̀rọ̀ ikú èyí kékeré tí haúsá bá lọ ní ìpè tó ń wà lórí ayẹyẹ orí mọ́tò tó sì jábọ́ gbáà ìrìn àlọ́ yà fọ́ ọlọ́dọ̀ ló mú wá àmọ́ yorùbá ọjà lórí mọ́tò ó ní ah, ah, àwọn ayé mọ́tò ń tẹ̀lé àrí mm, mm. àwọn kan tó wà wọ́n ní wọ́n tún tẹ̀lé wa ìgbẹ́ wọ́n fi ń dekí wọn ayé tẹ̀lé wọ́n tún tẹ̀lé dé sí náà ní òjò pàṣẹ gbàmù gbóhùn nǹkan yẹn Yorùbá gbọdọ̀ já ẹ̀yẹ ẹni wọ́n fẹ́ jẹ́ mùsùlùmí gidi wọ́n lọ já ẹ̀yẹ rẹ̀ kó mẹ́rùn wọ́n lọ já ẹ̀yẹ rẹ̀ kó lè bẹ́ẹ̀ ọ ìgbọ́dọ̀ mi yẹ nǹkan wò àṣà Yorùbá ni Islam ti dàpọ̀ tí nǹkan ṣẹlẹ̀ sí ọlọ́run lè wọ àwọn bí àwọn tí wọ́n fi ìpẹ̀ ni àbáwọn tí ó fi ọ̀pẹ̀lẹ̀ wó ẹ̀hìn tí yorùbá nù ọ̀pẹ̀lẹ̀ ifá láwọn fi ń wò ìlú ilé ìwòsàn ń gbọdọ̀ jìnnà sí i kọ́dẹ̀ tó wá ní ọ̀dà àwọn òòlù ifá ìpẹ̀lẹ̀ àwọn nílò náà òun náà bá a mú ìlànà kan náà ni wọ́n àbí gíláàsì nílò ni omi nílò ni tẹ̀síbáà nílò ni kọ̀ọ̀ánù nílò ni ìlànà kan náà ní gbogbo ẹ̀ ìṣe ń gbọdọ̀ jìnnà sí i tí nǹkan bá rí ọ̀ lójú yá ṣe ṣe nǹkan báyìí ìṣúná ní gbèsè ṣètò ń rú olójú lọ́wọ́ tó lọ́dọ̀ wọn wọ́n dà sínú Islam anábì ti provide ní tó ṣe fún ọ solúṣọ́n ti wà lọ́dún Islam anábì ní òun yẹn lọ́sílà ní ìdí péré náà ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run ìdí mo fẹ́ ṣe eré o tó bá dá gbèsè náà lè ṣe tí o bá ti dá ọlọ́run wọ́n ti lè ṣe bí òkè jìnnà sí nǹkan náà tó fún nǹkan náà jìnnà sí ni ó tán ọ̀nà yẹn ni ẹni bá fẹ́ ṣe Islam náà lè gbà pé tó bá kan náà àṣà Yorùbá níbi aṣọ wíwọ̀ àṣà Yorùbá níbi aṣọ wíwọ̀ òun náà ni pé Yorùbá ó gbà pé kí obìnrin kó wọ Yorùbá àti ìró àti bẹ́tí ẹ bá tẹ̀ wá wọlé tó tẹ̀ tí wọ́n gbà pé ní jẹ́ àṣà Yorùbá yẹn yẹn yẹn ìwé ẹni bí àtàwọn òyìnbó lẹ́nu mùsùlùmí ṣe ní ìṣẹ̀kọ̀ tí ń kàkà wá òun ẹni tó gbogbo àṣà tí yóò bá ṣe níbi ọ̀rọ̀ aṣọ wíwọ̀ ọgbọ́dọ̀ tako Islam ọjọ́ ọkùnrin ni ọjọ́ obìnrin ni kí ni ààlà títí Islam Yorùbá ò ní Yorùbá Yorùbá Yorùbá wọn ò ní ààlà kankan tó lè nìyàn wọ̀ sọ sí tí wọ́n ní àwọn ah, òun kò ní sí ní kájọ lóde àyíká yìí kọ́lá kéèyàn wọ̀ sọ kọ́ máa wọ aṣọ ńlẹ̀ lọ́kùnrin ní ọmọkùnrin ní ìyọ́wò aṣọ wọ́n àwọ aṣọ tí máa ń nípa jíǹsì yẹn wọ́n wọ̀ wọ́n ti tẹ́ mọ́lẹ̀ tí yóò tún máa yà ìwọ ní ibi ah, tí wọ́n bá bu àdúgbò ní tí wọ́n ti tún báyìí lóṣù ní tí wọ́n ní àlà kankan obìnrin náà kò bá àwọn ṣọ́ ó sọ gbogbo apá rẹ̀ kalẹ̀ hmm, hmm, ní lọ́kàn mùsùlùmí bẹ́ẹ̀ nínú ìkùnrin lọ́kàn Yorùbá níbi yẹn bọ̀ Islam ó ti fi ìlànà kalẹ̀ tí o sì fi èèyàn gbọ́dọ̀ fi àṣà tí o ti gbàdà nù. tó kí ni ìlànà náà àlùmọ̀tàn wà ọ̀nà sọ́nà wọ́n sọ nípa ìlànà ìwọṣọ ọkùnrin tí ọkùnrin mùsùlùmí o ọ̀rọ̀ pé ẹ̀yin alùsùnà nǹkan tí mùsùlùmí ni ọ́ bó ti gbọ́dọ̀ rí níbi aṣọ rẹ ànábì sàlàyé ànábì ní gbogbo aṣọ rẹ ìkòtò rẹ kò gbọ́dọ̀ gbé kókó ẹsẹ̀ rẹ kó kalẹ̀ kó eh, wá sálẹ̀ kókó ẹsẹ̀ rẹ kó bu kókó ẹsẹ̀ rẹ mọ́lẹ̀ gbogbo aṣọ rẹ gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. ẹ̀ka yẹn mo ń dáta pé tó mi yàn kókó tẹ̀ nǹkan gẹ̀rẹ́ kọ́dà kọ́dà mùsùlùmí nù. o gbọ́dọ̀ gbé kókó tẹ̀ rẹ ó ṣòfò wọn ni pé a ah, ọ̀wọ́ n tó kọjá kókó ẹsẹ̀ rẹ ó já sọ ní ọjọ́ tó kòtò ní àṣà ìsìláàmù nù.

ànábi ní aṣọ àdìsòkò tó mùsùlùmí tó bá fẹ́ wọ̀ ànábi ní ìlà àrùntọ́ fi ṣàtẹ́yìn kó dé àwọn àárín ojúgun rẹ̀ sẹ́wọ́n tí ń dé ojúgun láti ibi tí ọrùn ẹ̀jẹ̀ ti bẹ̀rẹ̀ wá sí ibi okun ibi gbọ́ndẹ̀ oníjẹ́ bẹ́ẹ̀ ànábi wa kó wá wà ní àwọn níjúùjú rẹ̀ níjúùjú rẹ̀ ọ̀nà ń fi ṣàtẹ́yìn anábì ní wọ̀lá bá sàbímá fọ́pọ̀ kàrí àmá kọ́ á sí láìsí ìtọ́bá wà ní òkè kókó ẹsẹ̀ anábì ní wà náà àsálà dúnàlùkà àbẹ́yìn ní pàṣẹlì náà ìtọ́bá ti lè kọjá kókó ẹsẹ̀ ìyẹn wà ìbínú ọlọ́run ní ẹ̀wọ̀n tó kókó ẹsẹ̀ nítorí kí ni orúkọ rẹ̀ ń wọ ṣòkòtò tí ó fi ń ṣe ẹ̀sìn ọlọ́run tí ò fi kókó ẹsẹ̀ rẹ̀ ó ti dọ̀tá ọmọ rẹ̀ àmọ́ òun tó bá rí ọmọ rẹ̀ tó kọ́ lọ lé wọ ṣòkòtò àwọn nígà tó jẹ́ àwọn níkà kéjì níkà níkà yẹn tó wọ̀ tọ́lá kò ní bínú kò ṣe tọ́nù ó ti wọlé sáwọn èèyàn ní Al-Qur'an ó dá sí Suratul Ahzab part fifty nine ọlọ́wọ́lá ní yá ayọ́ ànábì kulli azwaji ọlọ́ni wà ànábì sọ fáwọn ìyàwó rẹ̀ wa banatika sọ fáwọn ọmọbìnrin rẹ̀ wọ́n ní nisa'il mu'minin àti gbogbo àwọn obìnrin tó bá jẹ́ obìnrin mùsùlùmí obìnrin mùsùlùmí. يؤمنين عليهن من جلابيب tí wọ́n da jìlbáàbù wọn jẹ̀làbíì wọ́n da jìlbáàbù wọn bu ara wọn iná ń sọ̀rọ̀ kan nílọrin títí báwọn yẹn tí mo ń ṣe wá sí fáwọn obìnrin tó láwọn àfa ńlọrin bóun náà ti ń tú àyà ní fáwọn ìyá yìí náà ìmọ̀ ń kọ́ sára mi ní bóun náà ti ń tú àyà ní fáwọn ìyá yìí tó lẹ́yìn àwọn ìyá yẹn wọ́n pọ̀ bá mú lọ́dọ̀ wọn fúnra wọn kò gbowó lọ́wọ́ wọn. bóyá ẹ wá dáwọ́ àlùbáríkà ọ̀rẹ́ ló ti dìde fún àlùbáríkà wa wọ́n da wọ́n da wọn mọ́sálásí ìgbẹ́ wọ́n da tó ẹ̀sìn ìmọ̀ sí wà sí fún wọn. kí ẹ̀ kéwú dé bí àyà yìí yìí nù. àbí àyà yìí ń túmọ̀ bò rí wàlá kò túmọ̀ bò rí sí ẹ̀mọ́ lọ́wọ́ rẹ̀ yìí. jàlábí olúwa ló sọ ló kọ́ da jìnnìbá àwọn bu aṣọ wọn tó bá wọṣọ ó wà nkara ó wọlé ọ̀gbìnì wàlá ẹ̀ nígbà kan gbọ́dọ̀ rí níta afọwọ́wọ́ ọkọ rẹ bàbá ó lè rí nínú ilé ọmọ ó lè rí àbúrò ó lè rí ẹ̀gbọ́n yẹn ó lè rí àbá ọmọ kéékèèké wọn tó lè rí tó o túbọ̀ ní kótó fún ilé fẹ́ jáde síta láàyè dandan ni fún ẹni dandan náà ni bẹ̀rẹ̀ ó lè dè láàbù ìdí ń jẹ́jẹ́ báàbù ni ìjà tí ó bu aṣọ yẹn mọ́lẹ̀ sẹ́ni kankan ò ní rí ìdí ń jẹ́ ìsìlámù yẹn o sẹ́ni tó bá lẹ́ ṣe o ọ̀rẹ́ tó bá lẹ́ sọ́ra rẹ̀ jẹ́ náà gbé wòlíì kàkiri ìmọ̀ táwọn sọ̀tàmọ̀ àánú ọlọ́run ni kí yóò sì rẹni sọ fún yàn àánú ọlọ́run tó wá gàjù ní kí yóò rí lò kí yóò rí lò àánú ọlọ́run tó gàjù àwọn sàhábíyà wọn náà wọn ní ètò báwọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o. عائشة رضي الله عنها قل لما قل رحم الله نساء المؤجرات والأنصار قل أعقل من قبام وكع وقبري أو قبري يا مدينة يجي قل لما نزلت آية الإجاب قل جت آية إجاب وجوتك على بالي قل بقوة وجن فاطمة يا ليس كتير قلت له لبيرة إجاب وجن بوجوه ليس كتير آه àwọn kan délé wọ́n ti kà á fún wọn pé ìtàkùn gbọ́dọ̀ àmẹ́bìnrin o ọlọ́run sọ báyìí ọ sọ báyìí pé dandan ya ayọ̀ nàbí kul azwajik wa banatik wa nisa'il mu'minin yudnina alayhinna min jalabibihin. jìnnìbá bu wọn kan dà gbogbo bu aṣọ wọn yẹn yẹn kọ́mọ̀ jẹ́ kí ni kankan kọyọ̀ kalẹ̀ níbẹ̀ ní tẹ́lẹ̀ dáhùn ọmọ ẹnìkan onílé máa fara ní wọ́n náà onílé máa sọ̀rọ̀ burúkú tí wọ́n náà ṣùgbọ́n wọn ṣe tọ́ nìyẹn ní sọ́dọ̀tà àzáàbù fáàt ti náà fún kálukú wa náà lọ léwu kálukú kà ojúṣe wa òun ni pété àwọn máa tẹ̀lé àṣà káàkiri àṣà àríwá àṣà àwùjọ wa oníkàwé wa ìjáàbù yóò bọ aṣọ wa kọ́lọ́kọ́ ṣàlùfọ́ wa ìjáàbù yẹn lè yẹ kó sàlàyé rẹ̀ fún yín pé wọ́n gbọ́dọ̀ ní ìròyìn mẹ́rin tó kó nínú ìjáàbù yẹn gbọ́dọ̀ nípa àkọ́kọ́ lò kì í ìjáàbù fẹ́lẹ́fẹ́lẹ́ tó bá kan náà ìjáàbù yẹn gbọ́dọ̀ gùn látòkè kan lẹ̀ odi méjì ẹlẹ́kẹta òun ni pé gbọ́dọ̀ fẹ̀ gbọ́dọ̀ fún ẹlẹ́kẹrẹ gbọ́dọ̀ fi báyẹ̀ gbọ́dọ̀ ní ọ̀ṣọ́ kankan rọjàrọjà yẹrinyẹrin gbọ́dọ̀ ní. tó eléyìí ni ìfi ń jẹ́ ìjáàbù ẹ̀sìn àwọn ìjáàbù yẹn ní pọ̀ téèpù nìkan àdìgbàkan mò ń lọ nìkan nílọrin mo wá rí olórin kan tó ń kọrin wàhálà ẹni àwọn tí mo bá ń rí owó rè ọmọbìnrin rẹ wàhálà ó sì tó jáàbù sára òfẹ àwọn ti tó kiri ìjáàbù tẹ̀ yìí àwọn ìjáàbù ti máa ń gbóyàn lọ́yà lọ́yà lọ́yà lọ́wọ́ ẹ̀sìn ọ̀pẹ sí ètò ti ti ṣẹ̀rí àmì àṣà náà tó ti ń bẹ ní ìsìn èmi òun bí ọmọ èèyàn tí mo ń rí àwọn èèyàn tí ń sìn kẹ́kọ̀ọ́ tí òun lè challenge ọdún tí ń sìn sẹ́yìn lóṣù báyìí. òun láwọn èèyàn tòkó wò tó rẹ̀ ṣé ni ó wá dàrú ni. ọ̀rọ̀ mi ké ọkọ̀ dàgbà ń dàgbà bọ̀ ó ń tunu gan rẹ̀ kalẹ̀ ṣé ni wá dàrú ni. kí ló ń ti ọ́ tó gbà yìí kí ló ń ṣe wọn tókò tó rí ọ̀gá lẹ̀ kí ló ń ṣe wọn tó pé òun bojú kí ló dé kí ló ṣe wọn tó ìjáàbù rẹ̀ tó báyìí àti ló dé ìwé tiẹ̀ ti kárí gíní rẹ̀ kọ́ wá sàlàyé fún ọ. Ibi ń jẹ́ pé ìyàrá jẹ ẹni tó mú ìyẹn rẹ̀. Àwọn ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ti ká ọ̀nà à ìyẹn òun kò sí àpò. Kọ́lá àti ẹ̀bá rí kọ́lá èmi mojú wa yìí tí bá rí àwọn ọmọ tó ń ṣe kọ́ọ̀sì àwọn ọmọ kọ́ọ̀sì bùn aláì tí báwọn ọmọ ń sọ̀rọ̀ kí ẹ̀ rí ibi ìdìbò fún mi. kí ló rí bẹ́ẹ̀? Ọmọ ìwà láì tí ó jẹ́ ń bẹ̀rẹ̀ ọlọ́kọ́ gẹ́gẹ́ bẹ̀rẹ̀ báwọn kí mo tún ṣe ọkàn mi tún balẹ̀ wípé ah, kò sí kankan bẹ́ẹ̀. bí ebó nílà ká ìyẹn ṣe máa ń rìn yẹn alọ́kọ̀ kan mọ́ra rẹ̀ ti ń ṣe kíní kan kọ̀ọ̀bá wọ̀ ọbẹ̀ àwọn ọmọ mọ́mọ́ ó sùn mọ́ wọn ọ wà dùn bí kílẹ̀ ń bí kílẹ̀ yìí. tó bákan fún ìfararora ọkùnrin àtòbìnrin ìwò òní ní yàtọ̀ but ẹ̀sìn wá rí pa burú ni ilé kọ́kùnrin àtòbìnrin ọmọ olùpapọ̀ mọ́ra wọn tó ẹ̀sìn wá rí pa burú ni. النبي صلى الله عليه وسلم قل ما تركت ما رأيت يعني ما شيئا أضر على رجال أمتي من النساء فنبني الشرور لا تغفر تاني àwọn obìnrin yìí ni so iná níta mẹ́rin tọ́gbọ́ ọ̀rẹ́ sọ́lá bùkan tí wọ́n bá lọ lé kírun lọ́dọ̀ rẹ̀ àlẹ́ yọ ọkọ̀ ní ẹ̀yọ́ obìnrin ẹ̀yọ́ kọjá nìkan tọ́wọ́ lọ tán bá làwọn ọkùnrin ẹ̀sọ̀ wá jáde torí ní mixtọ̀ fún wàhálà ni ìpínlẹ̀ ni ìwọ́n kà fún ìwọ́n kà fún bẹ́ẹ̀ náà ni ìdí ara kalẹ̀ ìwọ́n kà

ẹwọ wo táwa ń pè lẹ́kọ̀ọ́ ẹwọ tí Islam ń pè lẹ́kọ̀ọ́ òun kọ́ ní ògbé lọ fún ọwọ́ àfẹ́rẹ́ ọmọ sí àwọn ọmọ kẹkẹ lọ́ba ń gbé so ìmíkọ̀ láàrin ọkùnrin àti obìnrin Islam ọ̀pọ̀ ayé rẹ̀ lẹ̀ láéláé anẹ́bìnrin ìyá kọmọdùkú ẹlẹ́mìnira lẹ́bìnrin ẹ̀tọ́ ẹ̀tọ́ra yín ẹ mọ̀ lọ lè mọ wọlé tó àwọn obìnrin mọ́ kí wọ́n wọlé wọn lọ rẹ̀ òfin ọkùnrin kan ní àfọ̀rọ̀ ẹ̀dùnmọ̀ ẹ̀mùwẹ̀ ya Rasulullah ti àbúrò wa ń kọ́ sábúrò wa ọkùnrin tó lè máa wọlé pàwọn ìyàwó wa àlẹ́mìnira ah, ọ̀ ní ògan ló burú jù ọgbọ́n wọlé alhamdu almọ́wù tó kọ́lá ìlú mìíràn wá àti ọkọ̀ àti ìyàwó bọ̀dá rẹ̀ wọ́n jọ gbára ní àbá ẹni ìfẹ́ ìgbà tó dé yàrá ọ̀lá àtàrà àtàbúrúkú ni ah, sàlámù alẹ́ kọ́lé sàlá ń tẹ́ gbọ́dọ̀ ọmọ nílànà ara iná nù sàlámù alẹ́ kọ́lé sàlá ó kàlùkù ti kọ́rí tó máa bá ọmọ ṣe bá ọmọ bọ̀dá rẹ̀ ṣe rí àmọ́ ìyàwó bọ̀dá rẹ̀ èyí bá sáwàdà kò ni obìnrin náà èyí máa bá ogbó ọkùnrin nínú ilé ọkùnrin lọ́jọ́ ń gbélé èyí máa bá wọn sáwàdà bá wọn rẹ́rìn-ín ẹ̀wọ̀n lákẹ́lẹ́ rẹ̀ bí wọ́n gbòòrò níbi gẹ́gẹ́ ẹ̀wọ̀n tó jẹ́ mẹ́ta bá kí nítorí kí ni tó oníkan yẹn ọ̀la ìsìlámù ọ̀faramọ̀ tó sàlámà aleykum sàlám wọlé rẹ lọ. láàrín kan tó tún yẹ kí á tó kíyèsí níbi àṣà wa láwa Yorùbá ẹ̀wọ̀n tí mo sọ ní sẹ́fà dé ilẹ̀ Haúsá kò sí tún jẹ́bẹ̀ o ẹ ọlọ́lẹ̀ ọ̀dọ́lẹ̀ ìyàwó wọn ó tẹ̀síkọ́ ọdún bá jìgá kọ̀sọ́nà níjẹba àwọn tó bá ti fẹ́ ìyàwó ìjọ wọn ti ní pé no road close ní àyè wọ́n gbà bí ìwà máa ò lè dé bí tó àwọn àta Yorùbá ti wà yìí ọlọ́nkún ó ṣàwọn fún wọn náà níbi ara nǹkan ló jẹ́ ká tó kíyèsí níbi àṣà òun náà ní níbi táwa ń ṣe ìjọ ìjọ mùsùlùmí àṣà wa ni pé káma tẹjọ káma rúpọ káma lòlò káma tó bẹ káma jó kàkiri eléyìí islam ọ̀farama ìjọ tí yóò bá ti ṣe tí ìlú ọ wà ń bẹ tí ìjọ ọmọ wà ń bẹ ẹni tó bá lẹ́sìn ọlọ́run ọba ṣe ògbọ́dọ̀ débẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ọlọ sí ni ìyàwó kan níjọ kan bó ṣe ní tó fẹ́ débẹ̀ báyìí ọ̀nà tí ó gbà wọlé olùwọ́ta kọ́sìn sílẹ̀ bọ́sìn yẹn wá lè wá ya àwọn oríṣiríṣi wọ́n ti sáyà píktọ̀ oríṣiríṣi síbẹ̀ bá lè ṣe pé títí lọ ni wọ́n ní ẹ àlejò ti padà sílé wọ́n ní kí ló dé ní à ah, ẹ rí píktọ̀ tí wọ́n ti sáyà ní gbogbo ọ̀nà yìí èmi ò gbé irú nǹkan báwọn. kò jẹ́ tó wá lẹ́lẹ́kùn ìjọba ìyẹn máa ń ṣìnà tí tọ́lọ́ bá ti wọn ọ̀fẹ́ níbi ìjọ ṣíṣe tó bá kan náà ẹni ká wọ ọmọ kíkó wa láwa Yorùbá Yorùbá ló ń fẹ́ kó máa kò ní pa ẹran àmọ́ yóò pe àwọn aláàfáà kò ní yóò pe àwọn aláàfáà eléyìí ó tako ìlànà lẹ́yìn tọ̀mọ́ ọ̀rọ̀ sọ̀rọ̀ tó bá wá lóòótọ́ àwọn aláàfáà yẹn yóò dé owó mọ́nú abọ́ yóò sì ṣe kí ni yóò ti ráìtì jẹ fún aláàfáà fún ìpínlẹ̀ hara ìka ogun ara lé àmọ́ tó jẹ́ ọ̀rọ̀ ẹ̀yẹ islam kankan òní ṣe ó lè ní àfikùnmọ̀ àfikùnmọ̀ ìyẹn ni pé ń wájọ tí wọ́n á rí owó kan tí wọ́n á kójọ tí wọ́n á bà náà rẹ̀ àbí kò yẹ pé ó wò pé ọjọ́ ọmọ tó ń fẹ́ pòyì ọgbọ́n bí ọjọ́ tíìdì ọjọ́ iṣẹ́ tí wọ́n á ní akọ̀rẹ̀ tán ló kọ́ lásán lónìí tí wọ́n bá di ọjọ́ sunday lọ́nà wọn sọ àkómọ eléyìí ọ̀tàkùn ìlànà anabi sallallahu alayhi wa sallam tó ìlànà tànàbì ni kéde ọba bímọ níjọ́ kejì rẹ̀ gbìyànjú kó pa ẹran tó bá jọkùnrin pa ẹran méjì fún àṣà ìsìláàmù rẹ̀ pa méjì fún tó bá wá lágbára láti pa méjì pa ẹyọ kan fún ọkùnrin àmóbìnrin ti ẹ ẹyọ kan ni àmọ́ èyí tó dáa jù fún ọkùnrin ó lè fi hàn pa ẹ̀rọ méjì ní ọjọ́ kejì tí ó gẹ́lẹ́ ní àwọn orúkọ kan ń bẹ inú àṣà yorùbá ọ̀yẹ̀kẹ́ ló afẹ́fẹ́ fi ọlọ́run ó kíyèsí àwọn orúkọ tí ò ní ìtumọ̀ orúkọ tí ò ní ìtumọ̀ ẹ dákun àrẹ̀mú kí ni ìtumọ̀ àrẹ̀mú ẹ dákun ẹ̀rọ ọlọ́run àrẹ̀mú ìtumọ̀ rẹ̀. ìtumọ̀ rẹ̀ ni pé ìmọ̀ tó pé ààrẹ ààrẹ ṣàfihàn dání ìtumọ̀ owó lè yàn ni pé kí òru ọ̀rọ̀ àti lófò bèbí. àjàwó ń kọ́ àjàwó. àjàwó ẹyẹ ni pé àti ṣé pé nígbà tí wọ́n gbé bàbá yẹn lọ ja ogun. bàbá yẹn lọ ja ogun. ojú wa dé. wọ́n á wọ́n á wọ́n á ní. àwọn òbí wa yìí lẹ́sìn wọ́n jagun kọ́ tó ń sọ olúwa ní àjàwó kọ́. bí ẹni ọlọ́run bá sọ̀rọ̀ rẹ̀ wọ́n tà á là. kí ẹ sì máa ń béèrè báwọn ẹni wọ́n sọ tààrẹ fún ọlọ́mọ tá ààrẹ rẹ rẹ ààrẹ ààrẹ ààrẹ àwọn amú aláwọ̀ àgbè mọ́ra ṣẹ́rí tó bá nítumọ̀ bí a ní sí àbíkẹ́ ẹ̀hẹ́n ọmọ tá à ń bí tá à ń kẹ́ yẹn ò ṣe kankan ìyẹn nítumọ̀ ìyẹn nítumọ̀ tó ẹni tá mọ̀ tá kẹ́ àmọ̀kẹ́ sẹ́mọ̀ ẹ̀hẹ́n àṣàbí ẹ̀hẹ́n kọ́lẹ́ni mọ́ta yẹn bí kò yé ni ò yóò àṣàbí mo fẹ́ àṣàbí tọ̀ ṣé ń tọ́ ìlàgàbí ọdún yìí sọ. wọ́n ṣàbí nǹkan bíbí dàbí àṣàbí náà. àbúrò àwọn ọmọ ọmọ oníṣẹ́ àtọ́jú ọmọ ọmọ oníṣẹ́ dàbí tòkúrò àwọn ọkọ̀ yẹn digital ismul futu báyìí salman wọ́n fẹ́ tó aláṣẹ ìṣẹ́ wọn. ọlọ́wọ́n bá ní gbogbo àwọn orúkọ tó bá ti jẹ́ ọkọ̀ tí ò ní ìtumọ̀ tọ́jú ọkọ̀ kò kí tí ò jìnà sí tí ò jìnà sí lẹ́yìn ìgbà tí wọ́n bá ti fẹ́ jẹ́ mùsùlùmí o èèyàn ni pé èèyàn ó tẹ àṣàrì fún ẹ̀sìn ni yóò tẹ àṣàrì fún ẹ̀sìn ó ní ṣe pẹ̀lú orúkọ ẹlòmíì àjàgbé gbogbo oríṣiríṣi ó kọ pé pé èyí tó wá burú jù ní ká ní òrìṣàtọ́lá lẹ́yìn ìgbà tó ti gba ìsìláàmù tán ìwọ náà tó wá tó ń sọ rẹ ní òrìṣà ìgbẹ́ òrìṣà tó ọlá fún ọ ó yàtọ̀ sí ó yàtọ̀ sí kó tó ó jẹ́ ọkọ̀ bàbá yẹn o tó akéré ọkọ̀ bàbá yẹn ní ń jẹ́ bẹ́ẹ̀ ní ìsìn ibi ọ̀njẹ́ àtùbàtà bàbá rẹ̀ wá ń jẹ́ òṣìṣàtọ́lá òṣìṣẹ́ ọ̀ mí so tí bá ń jẹ́ yìí o kò sí tó fẹ́ ṣe sí yìí o ṣùgbọ́n tó yẹ kóun náà ni wọ́n bí wọ́n sọ bẹ́ẹ̀ ó tó wá ń kọ̀ sínú láti lọ jẹ́ orúkọ burúkú yẹn bí ìsàlẹ̀ ìsìmọ̀lùkùtù bá rẹ̀ fún yàn tí mo sì ní jìnnà sí àwọn nǹkan bẹ́ẹ̀ ni ìṣe ti wa níbi tí a bá fẹ́rẹ́ ṣe òkú àṣà Yorùbá níbi òkú ṣíṣe ó lè so Yorùbá ń ṣòkú bí ẹni tí ń ṣe ìyàwó ni irú eléyìí ọ̀tà kò dára lẹ́yìn tó wọ́n àwọn ìtọ́lá àmẹ́bí pọ̀ àmẹ́bí tó kú bá kú nítorí mọ̀lọ́dé kí níwájú bóti àti tó wá jẹ́ pé nìyẹn níbi àtẹ́ńtì àtẹ́ńtọ̀ rẹ̀ wọ́n náà rí pé nìyí àti ah, tó ń bara jẹ́ yìí nítorí ìdókòtì ọmọ wa ti wá àti fún un àmọ́ kìí ṣe yẹn ó ti pé ara rẹ̀ ti balẹ̀ tọ̀ wọ́n náà tó wá dé tó wá lọ jòkótì. Hmm, hmm, hmm. ẹ̀mẹ́

ó ní nìyá àlàwọ̀ pàkó bí ẹni ẹ̀jẹ̀ tẹ́ni tí ń pariwo kó òun ṣàgbá kó òun ló dé fún ilé ẹ̀jẹ̀ kan náà wọ́n jọ ní orí ẹni tó ń ṣe oúnjẹ fáwọn èèyàn tòmùkì ní agbọ̀rọ̀ kí èso lẹ́yìn náà tí òkú bá kú fún wa kágbóyànjú ká máa sọ di ìnáwó tọ́ba ní kí ló dé á ìsìláàmù lábẹ́ ṣe ìsìláàmù lára ń ṣe tó bá kan náà àṣà wa níbi títí ra ẹni èyí máa gbẹ̀yìn náà nìyẹn ìkíra ẹni nínú àṣà Yorùbá òun náà ni kí ọmọkùnrin ó dọ̀bálẹ̀ ní àṣà Yorùbá ọmọbìnrin kó fi ipò rẹ̀ méjèèjì lélẹ̀ àwọn mìíràn tún ní ọmọkùnrin náà lè ṣe bẹ́ẹ̀ náà kó ló fi ipò rẹ̀ méjèèjì lélẹ̀ ìlú wọn dábẹ́ ni pé Yorùbá máa ń kíra wọn pẹ̀lú ìtẹ̀kọ̀kọ̀rọ̀ ìkúnlẹ̀ ìjọba lẹ̀ eléyìí táàbá ní iye ẹ̀kan táàbá ní ibi kan náà fún rárá wa kò bá ọmọ nínú Islam kò sí ọ̀nà tó tọ́ tó gbà ọmọ nínú Islam àfi kéèyàn ó sì fi àṣà kalẹ̀ kéèyàn ó gbé ẹ̀sìn lọ́wọ́ Ànábì sallallahu alaihi wasallam irú àwọn àṣà yẹn náà ti kò tẹ̀ láyà Ànábì o kò ṣe pé kò sírú kò ṣe pé kò sírú àwọn àṣà yẹn náà ní àsìkò Ànábì sallallahu alaihi wasallam àmọ́ Ànábì kọ̀ ni Ànábì kọ̀ irú ẹ̀ ló ṣẹlẹ̀ sí Mu'adh bin Jabal olóhùn lọ sí Sham onígbà tó ń wá ń darí bọ̀ òun wá rí àwọn ará Sham pé yasjuduna li asaqfatihim wa batariqatihim wọn a máa tẹ̀ wọn a máa tẹ kọ̀kọ̀rọ̀ wọn a máa dọ̀bálẹ̀ wọn a máa nà gbalaja fún àwọn èèyàn pàtàkì nínú wọn àbáwọn tó bá jẹ́ àwọn àfáìsì nínú wọn. ìgbà tó wá dé ó padà ànábì sallallahu alaihi wasallam wa fa'ala mithla hadha ànábì sallallahu alaihi wasallam mithla hadha ànábì ọwọ́ àti orí ẹ̀fọ́ ànábì náà bó ṣe rà ànábì wá yìí ah ànábì ní ma hàdá ẹ̀mí kí àtúwà tàwọn olélẹ́ yìí wọ́n ni ó ní kí ni ọ̀rọ̀ àìsàn ìhun fi sham olóhùn rí àwọn ará sham yẹ dìbí lẹ́lẹ́ bá tọ̀ rẹ̀ kọ́tì him wá àtàkùfẹ́tì him bó ti máa ń ṣe fáwọn èèyàn pàtàkì wọn ni bó ti máa ń ṣe fáwọn àfáànù wọn ni ó ní wà á àìsàn annaka àhàkù bìdálìkà mìíràn ó ní wà á rí pé wà nẹ́bìgbẹ́ lẹ́tọ̀ọ́ sí ìdí bẹ́ẹ̀ lọ wọ́n gẹ́lọ́ lẹ́tọ̀ọ́ sí ìgbà wọn eléyìí lọ ó ní kọ́dà àwọn ọmọ yìí sọ pé hakada yaf'aluna bi anbiya'ihim wọ́n ní báwọn ti mọ̀ sí fáwọn ànábì àwọn nìkan ànábì wa ni ah kazzabu ala anbiya'ihim wọ́n parọ́ mọ́ àwọn ànábì ọlọ́wọ́ bá wọn kò sí ànábì tí wọ́n ń gbà bẹ́ẹ̀ ànábì wa ni law kuntu amiru ahadin an yasjuda li ahadin la'amartu al-mar'a ní ìbánikó àmì mi ti ẹ̀pà jẹ́ orí ẹ̀fẹ́ ní kankan rí irú ẹ pọ̀ nínú tẹ̀lé ayé ànábì sallallahu alaihi wasallam ojú pé ànábì kọfẹ́ ẹ̀ka ẹ̀ ẹ̀ka ẹ̀ ànábì fi ní pé èyí tí ẹ bá pàdé ara ẹni tó jẹ́ mùsùlùmí tẹ bá sálámà tó bá ní sálámà àlékún sálámà àlékún nìkan lórí onílàdá mẹ́wàá tí wọn bá darú pé wà á lékún mùsàlá wọn lè nílàdá mẹ́wàá tó bá tó fi wa rahmatullah ojú twenty wa barakatuhu ojú thirty ẹ wò ẹni tó yẹn sálámà síra ẹni lásán ànábì tó wá ní kẹtẹ bá sálámà tẹ bá tó wá bara yín lọ́wọ́ ànábì ní sànẹ́ sàrọ́ ti kọ̀tọ́ yá hùn ẹ̀fẹ́ ó sì dọ̀kú lára yín gẹ́gẹ́ bí kàmẹ́ kẹtàmẹ́ sọ̀rọ̀ lè wọ́rọ̀ omi rẹ̀ ṣẹ́jà gẹ́gẹ́ bí ewé tẹ́ máa ń dọ̀kú lára yìí ọlọ́run lè fi ẹ̀jẹ̀ kọ́ dọ̀kú lára tí ẹ̀ bá bara yín lọ́wọ́ àwọn orí lálá ti ń bẹ níbi ká pàdé ara ẹni ká sálámà kẹrẹ ní lẹ́yìn níbí mo wá fẹ́ fílíìdì ẹni tí mo fẹ́ pẹ́ẹ̀tì sí àwọn èèyàn lọ́kàn ìyá mi ń bẹ ọmọ rẹ̀ ó ti gbọ́ súnmọ̀ nìyí ọgbọ́n yé dé lẹ́gùn pé kíkì yìí ní tó wà ní ẹ̀sìn ní kéèyàn sálámà síra ẹni. bàbá mi náà bí ó ní ọmọ bẹ́ẹ̀ ẹlòmíì láàbúrò bẹ́ẹ̀ yọmọ wa bá jà ìwọ̀n bá kọ̀ wàhálà ẹ̀rọ̀dẹ́ pé bóyá oúnjẹ ni ìkúnlẹ̀ àbí ìkẹ̀fúnyàn. pẹ̀lú wa wò ẹ̀rí tí mo sọ̀rọ̀ tẹ́lẹ̀ kan mo ní ṣètọ́ ló mọ ráyè níbi ìkẹ́ tó bá jẹ́ ìkẹ́tọ́ náà ni àbí ìkẹ́ ẹ̀sìn yóò ráyè yóò dúró sí i ẹ̀rọ tí ẹ bá lọ gba sọ́jà nìsín àbí ẹ lọ lú èbó tó dé ọpẹ́ lú èbó yẹn dáadáa tó bá ti bá ń dúró lé wọlé rí sí kí wọn

ẹni náà wá dá wàhálà kalẹ̀ wọ́n lẹ́yìn náà fẹ́ da ẹbí rú kòkò lórí nǹkan báyẹn tó ẹ méje ká rí ìjẹ́ bí pé èèyàn jẹ́ aláburú ọmọ àwọn táwọn èèyàn gbà láàfà nílẹ̀ Yorùbá àwọn ọjọ́ sọ̀rọ̀ yẹn Sheikh Kamal wọ́n sọ báyìí bẹ́ẹ̀ náà ni Sheikh Adam àwọn náà kọ́ sínú tíra ipe ìkúlẹ̀ kíra ní ọ̀la ìpè ti àkàtúndà kódà bákàmọ́ni ni àtiwọ́n tó ń kúlẹ̀ fún àti ẹni tí ń kúlẹ̀ fún yàn ẹ̀yin ní ìdí ẹ̀rù jọ wájú ọlọ́run so àwọn àṣà tó jẹ́ àṣà Islam oníkájú kó jọ wá lójú a ní láti rí ọlọ́run ọba tó abẹ́lẹ́ ọmọ kánà wọ́n ó ṣàtúwá lẹ́nu tí ó bá gbọ́ọ̀rọ̀ tí ó lè máa tẹ̀lé tí ó máa lò ó lẹ́nu tí ó gbọ́ọ̀rọ̀ tí ó takú tí ó sì ṣe ìgbéraga tí ọ̀rọ̀ tó gbọ́ ní ọ̀rọ̀ ọlọ́run يعني آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. جزاكم الله خيرا. Ẹgbẹ́ tí a pariwo ká ti lè láti mú